وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إلى عالمين إنك حميد مجيد أرجو فلان وبارك على eléyìí tí ó tó fi àánú rẹ̀ sẹ́wà جلا ní òní ọjọ́ kejìlá oṣù rọ̀bíọ̀n السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ني تسواجو ننو عطيه و كتاب الشرح السنة الإمام بربهار رحمه الله تعالى بداية بيارة ليني هناني المسألة الحادية بعد المئة يقول الإمام بربهار رحمه الله تعالى والأمر بالمعروف والنهي عن المنكر باليد واللسان والقلب بلا صيد والمطلوب من المسلمين ما لم يظهر منه ربا àlàyé kọkànléní ọgọ́rùn alimam barbahari rahimahullahu ta'ala ó ní ìmọ̀ apaniláṣẹ dáadáa àti ìkọ̀ nípa nǹkan tí ọkàn kọ bìlíẹ̀dì wà lẹ́sà pẹ̀lọ́wọ́ àti ahọ́n wọlkọlì atọ́kàn bìlà ṣàyẹ̀tò tí ò ní ìdà nínú. a gbọ́dọ̀ mọ̀ wípé ojúṣe àwa mùsùlùmí ni ìpàṣẹ dáadáa àti ìkọ̀ nípa nǹkan tọ́kàn kọ́ bìlìyẹ́dì pẹ̀lọ́wọ́ wọlìsàn àti ahọ́n wọlkọlì àti ọkàn ìlà saifin láì ní ìdáná wọlmọsúr àti pé níta bò láti rí mina mùsùlùmí nínú àwọn mùsùlùmí máa ń la miyẹn haru mi lórí ibà òun lẹni tí ìwà iyèméjì ò bá hàn ní ara rẹ̀ ẹ̀rí lórí eléyàn òun ni ọ̀rọ̀ tí òjíṣẹ́ Ọlọ́run sọ yìí pé àmì ń kò mú kàrọ́ ẹnì yóò tọ́ bá rí nǹkan tí ọkàn kọ̀ nínú yín ìyẹn ni wípé ẹni yẹn má mọ̀ dájú wípé múnkàrù fálẹ̀ ògá yìí rò bí yẹn ó ní tọ̀hún ya fi ọwọ́ rẹ̀ yí nǹkan yẹn kó fàyín lam yẹn sẹ́tẹ̀ tí ò bá wá lágbára fi fọwọ́ yí kó fọ́bi lè dáa ni kó fi ahọ́n rẹ̀ yí fàyín lam yẹn tí ò bá tún wá lágbára fi fi ahọ́n yí fọ́bi kọ́lì kó ya fi ọkàn rẹ̀ ṣéǹjì àìdá yẹn wọ́dálì káàdà àfọlì ìmáànì eléyàn ló fi lẹ́jù nínú ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n máa ń lérò yìí pé nkárò lè mú nkárò bìlíẹ̀lì pé mas'ala kan tó ti pé tẹ̀kọ́sù àlẹ́ amir awel imam wọ́n máa ń lérò pé àlàyé kan ni tó ní í ṣe pẹ̀lú ẹni tọ́jà láti ẹnìkan ṣùgbọ́n àwọn afáàṣẹ wa ní nfààní pé kìí ṣe aláṣẹ nìkan ló lágbára àti fi ọwọ́ yí mú kárù. ẹni tó jẹ́ ẹni tí èsì aláṣẹ náà tó fi pé kíkínní nù ìdarí kẹ̀mbẹ́ lọ́wọ́ tiẹ̀ náà mo náà lè lọ́wọ́ ó lè lọ́wọ́. wọ́n ní labá lọ wo ọlọ́run ọba àlèkè ọlá ti sọ nípa ìjìyà àbí ìbáwí èyí tí ọkọ lè fi fún ìyàwó ẹ̀ wọn lè pa á rí i pé mẹ́tẹ̀ẹ̀ta yìí náà láti kíni o wọn lábà ń bẹ nígbà tí Allah tabaraka wa ta'ala sọ pé wallati takhafuna nushuzahunna fa'izuhunna wahjuruhunna fil madaji' wadribuhunna àrígbé tá a bá wọ àyà yìí mẹ́tẹ̀ẹ̀ta ló kó sínú. ọlọ́run ní àwọn obìnrin tẹ́ ẹ bá ń payá pé wọ́n jáde kúrò nínú ìtẹ̀láṣẹ yín fáyìn lóko nà ẹ ti wá àti fún ọ. pẹ̀lú kí ni wọ́n àti ọwọ́ ayé bílísà ajásí kọ́kọ́ ti la hàn nìyẹn. wahjuruhunna fil madaji'. tẹ́ ẹ bá ń wá àti tí wá àti ọ̀bá mu nígbà tẹ ọkọ fi báyàwó yín ti ń jáde kó nù tẹ láfẹ yìí tẹ fi bá rí ọgbà wa wá jòrò ó nà kìlìmọdà ọjà ẹyìn wọn ló dì ní bùsùn wọn ìyẹn ló dì ní bùsùn yìí pẹ̀lú kí ni ó ti wáyé bílkọlì pẹ̀lú ọkàn ìyẹn ni pé kóun sun orí bẹ́ẹ̀dì kí wọn sunlẹ̀ wọn àyíkò ń bínú sí wọn Ọlọ́run tó wá ní wá dòrò ìbò wọn kẹ wá lò lólù pẹ̀lú kí ni ó fi wáyé bìlíẹ̀tì ó fi ẹ̀rí pé kó ṣe pé ọ̀rọ̀ yẹn yẹn ká máa lọ sí ìsálàtẹ̀ òmu ọ àwọn nǹkan mi ń bẹ tó ṣe ó lè jágbára aláṣẹ ni nírú ń sùn ìmáàmù ni yọ̀pọ̀ àtẹ̀bẹ̀ àbẹ̀ntọ́dẹ̀ jẹ́ abilé àbí abilé kọ́ kí alẹ́ ló kópa ìmáàmù òun yọ̀pọ̀ àtẹ̀bẹ̀ tòtùmọ́ káwá sọ pé gbogbo ẹ̀ pápátá la ti ru aláṣẹ kò rí bẹ́ẹ̀ àwọn bòmí ń bẹ tó ipá náà lè lo ọwọ́ bí roto ní ti ìyàwó dáwé èmi dé àtàgbọ̀dọ̀ fi mú ń kárù lẹ̀ láàrin wa. àìbàjẹ́ kí ni wọ́n ń pè ní múnkárù mọ́ àǹkárà òṣàrẹ̀ gbogbo ohun yòówù tí sẹ̀rí àbá takò kódà kọjá sí kọjá dáadáa lọ́dọ̀ tiwa múnkárù kí ni wọ́n ń pè gbogbo ohun tí sẹ̀rí àbá sọ́kọ́dà kódà káwa sí pé nǹkan ọ̀dà lọ́dọ̀ tiwa máàrúfù ni sọ ewu tó bá jẹ́ dáadáa ìyá gbọ́dọ̀ máa pàṣẹ bóyá pẹ̀ lọ́wọ́ ni tá a bá lágbára bẹ́ẹ̀ bóyá pẹ̀ láhán ni tá a bá lágbára bẹ́ẹ̀ bóyá pẹ̀ lẹ́mi ni nígbà tá a bá lágbára ọwọ́ àti kíni o àti ahán ṣùgbọ́n ní dáa lè sọ yípa bò láti rí lẹni tí ìbàjẹ́ rẹ̀ ọba kẹta múnkàrò yìí àgbọ̀dọ̀ fílẹ̀ ọ̀ nítorí pé ìfìbàjẹ́ lẹ̀ kẹ́ni tí ń ṣèbàjẹ́ ọmọ àṣèbàjẹ́ ó lè fàyà fáwọn àtàṣèbàjẹ́ pẹ̀lú hadith abakar siddiq radiyallahu ta'ala anhu àrùdọ́ tí abakar sọ yìí pé ayuhanna mọ̀ pé yéèyàn innakum takra'una hadhihi al-aya ẹ̀yin ọmọ akáyà yìí ṣùgbọ́n kìí ṣètùmọ̀ rẹ̀ lẹ́ máa ń gbé kú kí láyà náà òun lọ́rọ́ ọlọ́run tọ́lọ́ sọ wípé láyà tó rúkú mi ayọ́ lẹ́sìn náà àmọ́nù láyà tó rúkú mọ̀ndọ́lá ìlà àtàdéyìí kò lè fóòsù dáadáa yín ẹni yóò sí ó bá sí nà nígbà tẹ́yìn bá ti mọ̀ rẹ̀. àbákẹ́rẹ́ sèdí ìkọ́rọ́dì aláwùjọ́lá rẹ̀ ó ní ṣùgbọ́n ohun tó ń gbọ́ tí ànẹ́bí fi túmọ̀ àyà yìí ni pé iná náà sàdádájú àwọn èèyàn ìdàrá wìlìmù nkárọ̀ tí wọ́n bá rí bàjẹ́ tí wọ́n wá níwọ̀ ìbàjẹ́ yẹn. àbí wọ́n rí alábòsí ya ọ̀dọ́ àlàyédè wọn wá gbà lọwọ mú wípé kó sinmi àbòsí. àwòṣàkà à ń yẹ bí mi èyí tó súnmọ́ ni pé ńgbà tíyàwó bá dé wọ́n padà kó ẹni tó dákẹ́ fáfò mọ́ ìyà tí alábòsí bá jẹ. tó bí mọ́sálà yìí ṣe rí nìyẹn. ọgọ́rùn-ún yẹ kó lè má وكل علم ادعاء العباد من علم الباطل لم يوجد في الكتاب ولا في السنة وهو بدعة والضلالة لا ينبغي لأحد أن يعمل به ولا يدع إليه. طب àlàyé kejìléní ọgọ́rùn alimam الإمام بربحاري رحمه الله تعالى مسألة tún fi rinlẹ̀ توحيد الربوبية ìsọlọ́hun nìkan nínú ìjọsìn lábẹ́ bí yà òun náà ni ká gbà pé ọlọ́run ọba alámọ̀kan ọmọ ohun tó hàn ọmọ ohun tó pamọ́ lábẹ́ tàwíìdù rògbòbíyà lọ́wọ́ wàhálẹ́kùn sàtúlà káwá gbà yí pé bẹ tóun sọ nǹkan tí ó ṣẹlẹ̀ hada ṣirikun fi tawhid rububiyya eléyẹn jẹ́ ìfi ẹ̀dá kan kẹgbẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala níbi ohun tọ́lọ́run ọba ṣẹ̀ṣà pẹ̀lú ẹ̀. alimam barbahari nínú mas'ala yìí olùwọ̀kúlù ilmi gbogbo ọmọ yòówù ẹ̀dá ahùlẹ̀ ibad min tí ẹrú sí ọlọ́run ọba àbẹ́dà ọlọ́run tí bá ń pèrè mọ́ra nínú mọ̀tọ́pamọ́ bí irú ohun tí ó ṣẹlẹ̀ lọ́la nínú àwọn mọ̀tọ́pamọ́ ìtọ́lọ́run sàlàyé rẹ̀ àgbáyọ̀ lọ́tọ́ abálọ́ sí sọ́ọ̀tù lànà á tọ́lọ́run ni wà á ń dàgbò mọ̀fàtí olùwáyé láyé àìlẹ́mùhà ìlàgbò ń bẹ lọ́dọ̀ ọlọ́run àwọn kọ́kọ́rọ́ ọkọ̀ tó ṣe pé kọ̀sẹ́ni tó lè mọ kọ́kọ́rọ́ kọ̀kọ̀ yìí àyàfi dání o àyàfi ọlọ́run. ànábi sallallahu alaihi wasallam sọ pé mafatihul ghaib khams àwọn kọ́kọ́rọ́ kọ̀kọ̀ yìí márùn-ún ni ànábi tó wá fi àyà súnmọ́ márùn-ún yìí eléyìí wà nù hadith muslim o ànábi sallallahu alaihi wasallam ọwọ́ akáyà ti bẹ nígbẹ̀yìn ilmu sáà Dadaju ọlọ́run ọba ń bẹ lọ́dọ̀ rẹ̀ ìmọ̀ àlìkèyàmà wọ̀nyí náà sì lè yìí gbólójú lọ́dọ̀ ọlọ́run wọ̀nyí àlẹ́ mọ́ fìlà kínní tó wà ní àpòlùkẹ́ arábìnrin kínní ti bẹ ni sóbìnrin ni kínní ni ó ti ìmọ̀ rẹ̀ ń bẹ lọ́dọ̀ ọlọ́run wọ́n máa tẹ̀dìrì nafsun máa dà tẹ̀sí bùgádà kí lèmi máa máa ṣe lọ́la ẹ̀mí kẹ̀kẹ́ ọmọ ọ̀dọ̀ ọlọ́run lọ́wọ́ wọ́n máa tẹ̀dìrì nafsun bí ayé áwùjẹ tẹ̀múùtù níbo lẹ̀mí kẹ́ máa kú sí ọlọ́run lòun lòun mọ̀ àwọn ọmọ márààrún yìí mọ̀fàtí ìlọ́ra yìí káwá rí ìyẹn kan kọ́sọ́ ibò ń nǹkan tí ó lọ́la ìgbàlọ́ pé ọ̀gbọ́dọ̀ tíráfù tó ọba tíráfù àndẹ́ǹtì bẹ lọ́nà o. kárí yẹn kan kéèyàn sọ ikú mo fẹ́ fẹ́ yà o kéèyàn wá lọ ba kọ́kọ̀kọ́ kúkọ àbí yóò bìyẹ gbẹ̀sẹ̀rẹ̀ kọ́ wa sọ pé torí bẹ́ẹ̀ o lè fẹ́ o. ǹjẹ́ kí ló sì dé láburú ń bẹ lọ́jọ́ iwájú tí ọ̀padà tẹ̀lé o. gbogbo ìmọ̀ yòówù téèyàn bá ń pàfì mọ́ra rẹ̀ nínú mọ̀tọ́ àrímọ̀ yẹn nínú sunna nabi sallallahu alayhi wa sallam torí sunna nabi sallallahu alayhi wa sallam lè sọ nǹkan tí ó padà tẹ̀lé ká má gbàgbé wípé nínú ohun tí ìjẹ́rìí òdodo wa ó sì rinlẹ̀ fún anabi sallallahu alayhi wa so tí ó fi rinlẹ̀ wípé agbàgbọ́ yìí kí anabi sallallahu alayhi wa sallam ọlọ́run ọba ní ìsìn. òun náà ni àgbà nẹ́bì lódodo tẹ̀sídìkù òfin máa àgbàrò kágbà lódodo níbi ohun tó bá múro rẹ̀ wá kọba àjásí pé ohun tó múro rẹ̀ wá yìí ọjẹ́ àwọn ohun tó ti ṣẹlẹ̀ rí àbí ohun tí wọ́n àwọn nǹkan tó pamọ́ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àlùkìyàmà ọ̀rọ̀ àkọ́kọ́ nìyẹn tí ó máa túmọ̀ wípé ajẹ́rìí bá ń sọ sọ́lámù òjíṣẹ́ ọlọ́run ọba ní ṣe. ọ̀rọ̀ kejì nínú mẹ́rin òun náà ní ṣe rẹ̀ bọ́ máa jẹ́ ṣíṣe lọ́dọ̀ wa ọ̀rọ̀ kẹta nínú mẹ́rin má ṣe rẹ̀ ká sí wọn bẹ́ẹ̀. ọ̀rọ̀ tó kẹ́yìn tó sì kẹrin ni pé allah yóò rẹ̀ bẹ́ẹ̀ dán a kò gbọdọ̀ sí lọ́hùn àti pẹ̀lú ohun dání sọ̀tọ́ látọ́ bá ti lófin. kíyẹn wá pàpè mọ́ra àlámọ̀rí ọ̀rọ̀ kan tọ́jẹ́ mọ̀ tó pamọ́. ọ̀rọ̀ tó pamọ́ yìí kìí ṣe parí nu tírà lọ. àdẹ̀rí nu súnàn sọ̀tọ́lá fahu abidà wọ́dọ̀lára. àdádálẹ̀ ni o ìṣìnà dẹni kò sẹ̀tọ́ fẹ́ nìkankan kó ti ṣẹ́tọ́ rúfẹ́ nǹkan bẹ́ẹ̀ kò sí gbọ́dọ̀ pépé lọ́lẹ̀ ìgbà ọ̀yẹ́ kéèyàn yẹ lẹ̀ òkú tó di pé yóò gbègbè tẹ̀ èèyàn gbọ́dọ̀ pépé lọ́bẹ̀ eléyàn jẹ́ àlàyé kejìlé ní ọgọ́rùn-ún àlàyé kẹtàlé ní ọgọ́rùn-ún yẹ kúlò lè mọ̀ Barbahari rahimahullahu ta'ala. wà á yí mọ́ àti wá àbàtúnáfà àlẹ́wọ́dùnlé فإن لا تحل لا تحل لا يعقبان إن نال منها شيئا إلا بولي وشاهد alimam barbahari rahimahullah ta'ala ní àlàyé kẹtàlé ní ọgọ́rùn ó ní ayyu mura'atin wahabat nafsaha li rajulin èyí yòówù obìnrin tí ọba fira rẹ̀ bùn ọkùnrin kan ìtumọ̀ ìfira ẹni fún ọkùnrin ni wípé kíyẹn sọ wípé fẹ́mi má sàn sọ̀dá yìí èyí yóò wu obìnrin tó bá gbéra ẹ̀bùn ọkùnrin kan fàyínà aláàtà ìlòlá òun lérò bẹ́ẹ̀ kóun ti fi ra òun gun ọkùnrin yẹn ni ṣẹ̀rí àsọ wípé ọ̀lẹ́tọ̀ kọkùnrin yẹn láti fẹ́. yòò àkọ́bá ni iná ẹlẹ́mí ní a a tí wọ́n bẹ́ẹ̀ súnmọ́ra wọn á jẹ àwọn méjèèjì níyà ìsúnmọ́ tí wọ́n súnmọ́ra wọn látàrí pé obìnrin gbéra rẹ̀ fún ọkùnrin yẹn láì gba fàdáàrí. ìlà àbíwálé yìí àyàfi tá a bá rí alákòóso tó fà lé lọ́wọ́ lókù wọ́n ṣáàhìdá ìhàdè lè àyàfi tá a bá tún rí olùjẹ́rìí méjì tó ní déédéé tí wọ́n jẹ́rìí sí wọn wọ́n sọ̀dáàkì àti owó fẹ̀fẹ̀ èèyàn kan náà ti ṣe sí ìwà fún òun náà ní anabi sallallahu alayhi wa alihi wa sallam ẹ̀rí pé nínú àwọn ẹ̀ṣà tó wà fánẹ́bì tí ò sí fáwa ọ̀kan náà nìyẹn tọ́lọ́hún sọ ní sọ́tùlù àzáwò yìí pé wà mọ́ra ẹ̀tẹ́n in wahabat nafsaha linnabi in arada an-nabiyyu an yastankihaha khalisatan laka min dunil mu'minin. ọlọ́run nínú dókítà tó fà nẹ́bí sallallahu alayhi tí ó sẹ̀tọ́ fáwọn àlẹ́ ọ̀nà ọ̀hún náà ni kóbìnrin gbéra ẹ̀bùn ànẹ́bì láì ní jásí pé yọ̀ọ́sẹ̀ máa lọ tọrọ rẹ̀ níbi kankan láì ní sẹ̀sán sọ̀dáàkì ànẹ́bì nìkan lónìí. in arada an-nabiyyu an yansankihaha tánẹ́bí bá fẹ́ láti fẹ́ obìnrin yẹn ó lè fẹ́ pẹ̀lú tètè yẹn. ọlọ́run wá ní ànẹ́bí ìwọ nìkan ló ní òkọ̀kẹ́ gbogbo àwọn ọmọ mi níyòókù. tá wá rí obìnrin kan tọ́lọ gbé rẹ̀ mú arákùnrin kan ọ̀lẹ́ sọ́sọ́kùnrin yẹn láti fẹ́ tí wọ́n bá wá dọ́dọ̀ ara wọn á jẹ wọ́n níyà lórí ìṣesí dọ́dọ̀ ara wọn yẹn títí táàfì rí alákòóso tí ó fàyàwó yẹn fọkùnrin ni táàdẹ̀ olùjẹ́rìí méjì tọ́jẹ́ ní dọ́gbandọ́gba táàfì fi rí sọ̀dá alimusalatu arọ̀bí àtúbàdàmíà. وإذا رأيت رجلا يفعل على أصحاب رسول الله صلى الله عليه وسلم فاعلم أنه صاحب قول السوء وهوى لقول رسول الله صلى الله عليه وسلم إذا ذكر صحابي فأمسكوا فقد علم النبي صلى الله عليه وسلم ما يكون منه من الزلل بعد موته ولم يقل فيهم إلا خيرا وقال ذروا أصحابي ولا لا تقول فيهم إلا خيرا ولا تحدث بشيء من زللهم ولا حربهم ولا ما غاب عنك علمه ولا تسمعه من أهل يحدث به فإنه لا يسلم لك قلبك إن سمعت. àlàyé kẹrìnléní ọgọ́rùn yẹkulu lè imam barbahari rahimahullah ta'ala ó ní ìdárò àyíṣà rọjùlá tó o bá rí èèyàn kan tó ń fẹnu gún àwọn sàbí ànábì sallallahu alayhi wa sallam lọ́mọ yìí pé ẹnìyàn ọlọ́rọ̀ ògùn lẹ́nu ni onífẹ̀ẹ́ inú dẹ̀. pẹ̀lú ọ̀rọ̀ tó ti ṣe ọlọ́run sọ wípé tí wọ́n bá dárúkọ àwọn sàábè mi nípa pé wọ́n ti àṣìṣe àbí wọ́n ṣà ìdá fàámsì kú ẹ̀yẹ kóra ló ti yàn o ẹ má bá wọn dá sí o nítorí tí ànábì sallallahu alaihi wasallam ó ti mọ nǹkan tí ó padà sí ọwọ́ àwọn sàábé yìí tẹ̀ mínà nínú àṣìṣe báàdà mọ́tì yìí lẹ́yìn ìgbà tóun bá jáde láyé ta. Ànábì ọlọ́run fi eléyìí hàn fọlámiyẹ́kùlù fíhìm illa khaira. Ànábì ọ̀wá sọ kẹ́kẹ́ ń pa àwọn sábẹ́ ìju rere lọ. Bóòlù àwọn òsì wa máa sọ bí ń pa wọn. Wọ̀kọ́lá nínú mọ́tà ànábì wa sọ ní ife dárò àṣàbì ẹjú àwọn sábẹ́ mi lẹ̀ Tẹ̀ ẹ bá rí àṣìṣe wọn tí wọ́n ṣe ẹ fi wọn lẹ o látẹkù lò fi hìm ẹlà ẹrọ ẹ gbọ́dọ̀ sọ nǹkankan nípa àwọn àfirere ẹ ti gbọ́dọ̀ sọ nǹkankan mí ń zàlá lè hìm níbi àwọn àṣìṣe wọn tí wọn ṣe wọn là hàrìbì hìm ẹ dẹ̀ gbọ́dọ̀ sọ nípa ogun tí wọn bára wọn jà sẹni ah, ẹ wo báwọn tàbí náà ṣe ṣe ni wọn para wọn pa fúpa ẹsẹ mélòó làwọn aṣẹ nù tiwọn yìí ẹ gbọ́dọ̀ sọ ọ wọlé mọ ọba ànkà ìmọ̀ ìhun tí mọ̀ rẹ̀ ọ̀hẹ̀ sí ọ má sọ nípa àwọn sáadé o ò dẹ̀ gbọ́dọ̀ fún ẹnì kankan gbọ́ ẹ́ àti pé wọ́gìn ọ̀gbọ́dọ̀ gbọ́rọ̀ ẹnì kankan tí ń sọ nípa àwọn sáadé àti sọ̀tẹ́lẹ̀m fa ẹnna wo la yẹsùlẹ̀m lẹ́ka kọ́lùbùkà ń sẹ́ni àìjáwó sọ̀rọ̀ kẹrin ò ní lálàáfíà tó bá gbọ́ ní ìbámu sọ̀rọ̀ kan fún <clears throat> wa pé ọ̀kẹ́ náà àwọn àfa ó ń sọ̀rọ̀ nípa wákàtú sọ̀fáìlì àbí sìfíìlì wọ́n máa ń sọ̀fáìlì ogun sáfù méjì àwọn mùsùlùmí ìyẹn ìṣẹ̀lẹ̀ tó ní àárín àfáwà Muawiya àti àfáwà Ali ibn Abi Talib wa wọn lọ́nkọ́ bá ní oníṣàwọn méjèèjì. ọwọ́ kọwọbọ sẹ̀rí ọ̀sùn fẹ́ kọwọbọ ọkọwọbọ ọtọwọ́bọ̀ délẹ̀ débi pé ń sọ gbogbo bípa pànìyàn ti láàrin wọn bàbá kan ti kú ní ìsìn ọ níbi tá a fà ní ṣe ń ni bàbá bá ní à àwọn eléyìí ò lè ra wọ́n ṣe eléyìí ta kí gbogbo tákàdá tá a bá ti rí tí bá ti ń lọ mẹ́nu bà ìṣẹ̀lẹ̀ láàrin afáwa Ali ibn Abi Talib àti afáwa Muawiya mọ̀ pé tíra kì tíra kì. nítorí pé àwọn àfáàjì oyé wa yìí pé ọ̀pọ̀ ọ̀rọ̀ tó wáyé láàrin ìṣẹ̀lẹ̀ àwọn àfáà méjèèjì rọ́lọ́pọ̀ jù bẹ́ẹ̀. àti ní sálẹ̀ ìmá máa rí àwọn ẹni tí wọ́n máa gbé ara alẹ́ ànẹ́bí lẹ́jú mbẹ́ ìyẹn ti gbọ́dọ̀ sọ̀ra torí àwọn àfáwa méjèèjì méjì lọ̀rọ̀ wọn ìmọ̀ kárẹ́ nìkan tó gbìyànjú níbi àlámọ̀rí tó gbìyànjú tó ní mistake ládàkà sí gólè wọ́n ìmọ̀ kárẹ́ ni tó gbìyànjú níbi àlámọ̀rí tó gbìyànjú sí tó kọ̀rẹ́ ládàmíjì sí dóde ọ̀wá da kọjá sí pé àwọ̀ wa padà wá dé lẹ́sẹ̀ tọ̀ ní sára fi wọn torí kíní kejì wọn kò sẹ́ńtọ́ pa sófò pẹ̀lú ládàní ìmọ̀ kárẹ́ tó gba ládà méjì lára àwọn méjèèjì àbíkáró ńlá dàkà ọ̀wá rẹ̀ ń tóun bá lọ kẹnu bàlámọ̀rí wọn sísọ wípé orí pálí lọ́jà bí orí pé máa wí àlọ́jà rè orí pé máa wí àlọ́jà bí orí ti ń sọ kò sí ohun tí ó gbẹ̀yìn rẹ̀ ju wípé yóò jẹ́ ọ̀kan nínú àwọn ti hẹ́ẹ̀tì ọ̀kan nínú àwọn àfa méjèèjì ń tọ́ bá ti ọwọ́ wọn wá àbí tọ́dọ̀ wọn wá nínú àlámọ̀rí ẹ̀sìn ó sì lè jẹ́ nǹkan tí ó ṣokùnfà oríire ayé fún wa. tó nípa bẹ́ẹ̀ ìṣesí àlòsùnà ọ̀hún ni wípé tí wọ́n bá ti mẹ́nu bákan náà àwọn sàhábà ó ṣàṣìṣe kan kéèyàn kẹnu ẹ̀rọ ni o kéèyàn má wí nǹkan kan o ìtọ̀nà kéèyàn sọ̀rọ̀ ẹ̀rí lábùkù kẹsì mọ́mọ́ ahmadu tóun náà fàyọ ó ní ẹ fi àwọn sábẹ́ mi lẹ̀ fún mi o ẹ má ṣàìdá nípa wọn o mo fẹni sí ẹ̀mí mi ànẹ́bí ń bẹ lọ́wọ́ rẹ̀ fúra tẹ́ ẹ bá ná dúkìá tó ṣe déédéé òkè Uhud ẹ́ tí gbogbo ohun tẹ́ wá ná yẹn ta ló ṣe déédéé òkè Uhud yìí góòlù ni kò tó tẹ́tí sàbẹ̀ kankan sí nínú àwọn sàbẹ̀ wọn kó làwọn àwa tó wá sí ipa àti àti rẹ̀sẹ̀ ẹsẹ̀ wa dá sí lámà á lọ kẹnu bọ̀rọ̀ àyẹ̀tọ́ ṣe wípé wọ́n ti rẹ̀sẹ̀ ẹsẹ̀ wọn tí wọ́n ti kí wọ́n tó jáde láyé a gbọ́dọ̀ máa kóra dúró a sì sọ tíraka a sọ tíraka kìí ṣe gbogbo ìjò ní jíjẹ a sọ tíraka mo tún tún sọ wípé ẹnì síra yòó tábàtìrí ti ń kábùkù bákan nínú tàbí kódà ó lè má jọrọ àwọn afáwa Ali ibn Abi Talib àti afáwa Muawiya bóyá wọn sọ nípa afáwa Usman kó tó mọ̀ pé tíraki tíraki. ẹnì yẹn fẹ́ kó éèdì sàájú àdẹ́sọ̀ sílẹ̀ tó o bá di éèdì ẹ̀kọ́ padà éèdì ànẹ́bí kọ́lọ́wọ́n wá padà kọ́ mídín padà ń bọ̀rọ̀ lọ nìyẹn. sọ àlàyé karùn lé ní ọgọ́rùn yẹ lè má bàbá àlàyé karùn alimami barbahari rahimahullahu ta'ala afaani tó ọba rí yẹn kan tí ń fẹnu gún orí pa tó ti ọ̀dọ̀ ń ṣe ọlọ́run ọba wa ìhun táwọn ẹbí máa ní àṣẹ nínú àlámọ̀rí wọn ń fẹnu gún abáde sọ fún yín pé ohun tó jù sí ọlọ́run ní àṣẹ ni báwọn sàbẹ̀ sí máa ń ṣe ni ọba kó rọ́dùn fún pé mi gbà àwọn yorì dùn rẹ ọ̀la àtàrà bá sọ pé dípò kí n ṣe léyìn ọ́pọ́sìtì ẹ̀ ní màá ti irúfẹ́ ni ẹ fàtẹ́hìmù wàhálà islam kẹ́fíìsì islam rẹ̀ kìí ṣe mùsùlùmí òdodo mádẹ̀sí èméjì ìpẹ́ nìyẹn onífẹ̀ẹ́nu ni oníbídíà ni ó tiẹ̀ ti tó wa ọ̀rọ̀ tí mama ahmed sọ rahimahullah ta'ala onímọ̀ rọ́dà hadith anabi sallallahu alayhi wa sallam wa ala shafa halaka ẹnì yòówù tá a bá sọ wípé òun bá nẹbi sọ ni ọwọ arọtù ẹ pé mi gbà fàwọn wàhálà ṣàfà ẹlẹgà òun tó ń wà lórí kòtò parun ọkàn náà wà fà wà wọn pè ní basmol ó ṣe tíra kan pé sórí àtúlẹ̀ ọ̀ lè mọ̀ ọ̀rọ̀ dẹ̀lẹ̀ kìtà lọ́wọ́ sunna ìyá kánjúkánjú ní máa ń jẹ́ titẹ ní yòówù tá a sọ pé áyà ni tó lóun ọgbà tá a sọ fàdísì ní ọkọ̀. ọ̀rọ̀ bíi méjì kan ni wọ́n ní eléyìí ṣẹlẹ̀ nípasẹ̀ afáwọn abẹ́bọ̀ ọjọ́ ọlọ́gàlá ni ń sọ fẹ́ nìkan nípa ọ̀rọ̀ pákó bó ṣe pàtàkì tó àti hadith tó wáyé lórí kíni ọ lórí ìmọ̀ àjẹpákò. ẹni fàdíìsì kan wà tó lálàáfíà àti àná sọ̀sọ̀ wípé lawla an ashqa ala ummati la amartuhum bis-siwak ma'a kulli salat. tí e bá ṣe wípé ìfẹ́ fi mú ìnira mú àwọn ìjọ mi ni mi ìbá ti pa wọn láṣẹ pé kí wọn máa rún pákó àwọn kan máa rìn ni àwọn kan náà ń jẹ kí wọn máa jẹ pákó kálukú mú tiẹ̀ sí àwọn ará àwọn Ọ̀ṣun tètè àwọn máa rìn ni wọn rìn pákó mi ìbá pa wọn láṣẹ pé kí wọn máa rún pákó máa kó lè sọlá ní gbogbo àsìkò orun kọ̀ọ̀kan bá nàbì ti sọ̀rọ̀ yẹn omi àyíkó ti pàṣẹ bẹ́ẹ̀ nìyẹn gbogbo òrùn kọ́ agbọ́dọ̀ máa jẹ pákó. hadithi mi tún wáyé pé pákó jíjẹ yìí o mọ̀tẹ́hárọ̀tù lìlìfàm ọ̀mọ̀rẹ́dọ́tù lìrọ̀bì. ìwọ̀n tí máa ń jẹ́ kẹ́nu mọ́ ni ó dẹ̀ máa ń fa ìyọnu ọlọ́run. àtòríṣiríṣi àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ olówó iyebíye tó wá látọ̀nà sọ̀tẹ́lẹ̀ nípa ká máa jẹ pákó. nínú ohun tí wọ́n tún máa ń mọ̀ táwọn ìgbà fẹ́ lọ bá àwọn aráalé rẹ̀ pákó ni ọ̀jẹ̀ wọlé ẹ bá fẹ́ ka Quran gbogbo àwọn ọ̀nà tá a lè bàjẹ́ pákó nìyẹn bí yẹn bá ń tògbè ẹ lè bàjẹ́ pákó náwọn kan tó lè lóorun lọ ni ó tún láwọn ọṣẹ tó pọ̀ tó ṣe pé súnà ṣàlàyé ẹ̀ fún wa àbúrò rẹ àwa sọ bẹ́ẹ̀ fẹ́ nìkan bá ní à pákó náà lọ́wọ́ à ń pọ́n lé báyìí ọba kì í bọ̀ fúrọ̀ ọba mú pákó ọba kì í bọ̀ bó ṣe lóyún nìyẹn ọkùnrin lẹ́sẹ̀kẹsẹ̀ ọba lóyún ìpọn ẹ̀ga lẹ́sẹ̀kẹsẹ̀ ọba bímọ gbàdé ó bímọ báyìí mọ́kó tó bímọ ìnira ta wíyì ní ọjọ́ ìnira tó ní agbára ọkùnrin fa ìdí títí àgbẹ̀ ni obì dá báyìí kọ̀ pẹ́ báyìí lọ́ba jáde láyé ṣùgbọ́n kó tó kú ọ sàlàyé pé bíi pé ẹ̀ ohun tó bí kè sọmọ ọjọ́ bí olóńgìnì kankan ló bí jáde tẹ́lẹ̀ ni ti já gbogbo òfun rẹ̀ yóò bí tára padà jáde láyé ni ọ̀kan nìyẹn. èkejì afáwa Sa'id eh, bùnìjùbẹ́ nínú àwọn afáwa tí wọ́n máa ń túmọ̀ Al-Qur'an lórí pé súnà ètè òde yẹn gbogbo àwọn ẹni tí wọ́n ń takò súnà wọ́n padà yẹ̀yẹ́ ni kí wọ́n tó jáde kó láyé wọn ò bá ti yẹ̀yẹ́ ní ti kí wọ́n máa retí ẹ̀ ìyá akẹ́jú kẹjọ́ jẹ́ wọn àlejò yẹn bá fa wa Sa'id ibn Jubair rò jọ yẹn wọn wá pè wọn tọ́ dẹ̀ wà nù súnà ni pé tọ́ bá ti wà nù mọ́sálásí tí wọ́n bá ti pè ń wọ́n gbọ́dọ̀ jáde mọ́sálásí yẹn má àbíkó kírun bẹ́ẹ̀ súnà nìyẹn ẹnì yẹn bá lóun lọ ńgbọ́ gbọ́rùn tán afa ah! wa ń sọ fáwọn ọmọ kí ó pé nǹkan sì ti wá sí mi lẹ́mìí fẹ́ni tí wọ́n ti ń lọ yìí wọ́n pèrún tán lóun lọ ọ̀tọ̀ náà táàtìjọ wà mọ́sálásí báyìí lẹ́yẹ̀kẹsẹ̀ fún sẹ́sẹ̀ dọ́dọ̀ àfahàn sàyìn dúró jòbẹ́rò ni ẹ pé ẹni yẹn ti padà ṣubú lórí nǹkan ẹ̀gbọ́n rẹ̀ hákàdà gbogbo ẹni ọba ti fọwọ́ dẹgbẹrẹ mú súnnẹ̀ yọ padà kàbùkù ni. so nípa bẹ́ẹ̀ tó o bá gbọ́ ẹnìkan tó ń fẹnu mú àwọn orí pa tó ti ọ̀dà nẹ́bì wá àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ pọ̀ lọ́kàn ni àbò ń takò súnà ní sọ̀tẹ́lá wọ́n sọ pé náà ní olóhùn ọ̀gbà. ẹnìkan náà rí wọn lóhùn náà ṣe ṣe nìyẹn wọ́n ń tẹ̀lé láwọn ọ̀dọ́ wa ń bí báyìí náà. ẹ má jó mọ́ ó tó di pẹ́ kírun. wọ́n bá ní àdìsí ànẹ́bì tó sọ pé òun ò ní ní bá wà láyé á sọ fún pé mo bá wà bàtà. láwọn àdúgbò màlẹ ìbẹ láyé ní ìsìn bí aláìsí Ọlọ́run padà ti gbòdì ọsán lọ́wọ́ rẹ̀ gbogbo ẹni yòówù tó bá ti rọjà súnà yọ padà tàgbákò kẹ́yìn àtúbọ̀tán rúwìn ìdá lórí ẹni yóò ti bá ń fẹnu gún súnà àbí wọn fi súnà hẹ tó ní rọyùn gbà àbókù náà fàtẹ́yìn mọ́ islam kẹ́fí sí islam kìí ṣe mùsùlùmí òdodo. ó dẹ̀ gbọ́dọ̀ sí èméjì lórí ní bídíà ni àbóǹfẹ̀ẹ́nu ni onífẹ̀ẹ́nu ni oníbídíà ni máa wùlẹ̀ dára láàmú lórí ẹ̀. wọ́n á ní kí lórí ọdún àyẹ̀sẹ̀ nítorí súnà ẹ̀yọ̀kẹ́ tó wà ní ah súnà mélòó ni súnà súnà gbogbo ó so wọn ni èèyàn mú àwọn àwọn wọ́n mú súnà ìrùngbọ̀n wọ́n ju ti sòkòtò lẹ̀ sòkòtò wọn balẹ̀ wọ́n sì ìrùngbọ̀n lẹ̀ ẹ̀yin náà mọ̀ wọ́n wọ́n pọ̀ lulu lámbẹ̀ẹ́dì dáadáa wọ́n ti dá wọn mọ̀ dáadáa súnà wọ́n so pọ̀ mọ́ra wọn ni bí yẹn bá méyì èèyàn méyì èèyàn ní fìkálẹ̀ àfẹ̀yí tó bá ṣe yí pé ọ̀tà ni wà lóko súnà tó bá jó ní rẹ̀rẹ̀ òun ló dúkù lápẹẹrẹ ní irú súnà kéèyàn jùkà àti kéèyàn náà ìyẹn lè mú jújù ká lónìí kó mú nínú ẹ lọ́la táàfin nígbàgbé àbírú àtayá ló pé sí gọ̀ rẹ lọ bí méje ìyẹn lè mú ti Umaru tá a mọ̀ yẹn tí a máa ń wí látijọ́ yìí ni àtàyà tó lè la àtàkìyà tó lè la àtọ́yé bá tó sọ́la wá tó lè la ọ̀lẹ́jọ́ lọ́wọ́ ìrírí òní wọ́n tó dọ̀la akọ̀wé ti àtúláyé nínú ọ̀sán ìtọ́gbàjúmọ̀ ṣùgbọ́n dàbí láì fún màsúdì yẹn lọ́wọ́ àníkò kéwì. kájà ní sheikh albani rahim ọ̀kúnlọ́rọ̀ dáadáa wọ́n fi díẹ̀ múlẹ̀ yìí pé gbogbo àtẹ̀híyà méjèèjì ẹ̀ pátálọ́lá láti àwọn àwọn tìrọ̀tì sọ̀rọ̀ àti nàbí. ṣùgbọ́n ìtọ́wà àníkò kéwì nítorí pápá àwọn ọ̀nà síha ọ̀wọ́n ní ti àbúlẹ̀ fún màsúdì ìta máa ń yàn àtẹ̀híyà tó kí ni ẹ ká àtẹ̀híyàtò lèlá wàsàlàwàtò wàsàyìbá asalaamu aleyka. sọ́wọ́n lálẹ́ bá sọ wípé asalaamu alẹ́ nàrí pẹ̀lú eh, ìfìdí ẹ̀ múlẹ̀ tí Sheikh Albani fìdí ẹ̀ múlẹ̀ gẹ́gẹ́ bí Ibn Hajar al-Asqalani ti ṣàlàyé fún wa. sọ nípa bẹ́ẹ̀ tí ìbájẹ́ ìtọ́jú ní rẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà làkọ̀lá tó sọláṣí Ibrahimiyya sígà tó wá lórí òun náà bẹ́ẹ̀ tó méje ọjà lè tún pọ̀ jù bẹ́ẹ̀ lọ kí ẹ̀ wá mú kàn bẹ́ẹ̀ òwí lónìí òwí lọ́la. súnẹ̀ tó bá jó nírìnrìn tó ipá níbi máa ń ṣe léyìn lónìí yóò ṣe yìí gbá ni èèyàn náà lè máa mú bẹ́ẹ̀ lẹ́yọ ẹyọ kásímágbàdì. bí irú súnẹ̀ tó jó nírìnrìn nípa sí bá dìde ní sájídà hadithi ti Hudayfa òun ni kí n sọ pé lẹ́ẹ̀mejì mi si sọ pé pé wàhámi wàhámi ni wáàdì ni hadithi mi wà bẹ́ẹ̀ kásìmá gbàgbé súnà èèyàn máa fara rẹ̀ bẹ́ẹ̀ wà á kẹ̀dà ṣùgbọ́n yàtọ̀ síbẹ̀ súnà yọ̀kẹ́ náà lọ́wọ́ fún kẹ̀yìn wọ́n á wí fún ọlọ́ọ̀gbá kẹfí sí islam ẹni o má dẹ̀ sí èméjì ó ń fẹ́ nu ni oníbídí àti alimasala tó sàdé sàtú bá àdàlmíà. wàhálà أن جور السلطان لا ينقص فريدة من فرائض الله التي فرضها على لسان النبي صلى الله عليه وسلم يروى على نفسه وتطوعك وبرك معه تم إن شاء الله تعالى يعني الجماعة والجمعة والجهاد معهم وكل شيء من الطاعات فشاركهم شارك فشاركهم فيه فلك نيتك له طب àlàyé kẹrìndínní bóò láti rí báyìí láàdọ́fà ẹ̀ torí Yorùbá fi ń kú díẹ̀ díẹ̀ kẹrìndínláàdọ́fà wọn ò sè àdọ́fà ni wọ́n ń tẹ̀ nàrí kẹrìndínláàdọ́fà. ó ní lọ́wọ́ mọ́ ọ anna jawra sultan àbòsí ẹni tó bá já láṣẹ ẹni tó bá já láṣẹ olùdarí tí bá ń sàbòsí tó ń sòjóró tí ń fẹ̀tọ́ dùn wá láyé ń kùsù fàrí ìdọ́ta mi ń fara ìdọ̀lá ẹ̀ lè ti dàrọ́dà ha lẹ́lẹ́sàn nàbí yìí. kò dín kankan kù nínú ọ̀ràn yẹn ọ̀ràn ọlọ́run tọ́lọ́run ṣe lọ́ràn yẹn lórí àwọn ànẹ́bí rẹ̀ nípa wípé ká máa fún alátẹ̀lé. jẹ́rù hu àlánẹ́fì òjòrò tí ń ṣe yẹn ọ wà lórí rẹ̀ yóò yọ rẹ̀ rẹ̀ lọ́dọ̀ rúkà ìtẹ̀lé tiẹ̀ àti dáadáa rẹ̀ gbọ́dọ̀ pé pẹ̀lú rẹ̀ ìwọ máa wò pé ń sòjòrò máa wò pé ń sàbòsí o ọ̀sẹ̀ tó ti ọ̀ ọ̀sẹ̀ lé ó dẹ̀ ti dáadáa fún ìtumọ̀ rẹ̀ ní pé ẹni tó já láṣẹ rẹ̀ yẹn tó ní dà lọ́wọ́ dáwì ọmọ àti irun jẹ̀mẹ́ pẹ̀lú ẹ̀ ọba àmà kì í sásìkò èmi dé tọba ti kí n tán òbí ṣe náà fílà ọ̀sẹ̀ lọ kí n tiẹ̀ sásìkò ń gbọ́ ọba yá láì pé ń tètè máa ń kí n bí àṣùbà nísì ńlọ kí n sago mẹ́fà. àsùnmọ́ òsì tí la lago mẹ́fà tọ́ bá lọ ní yóò gorí ẹ̀ bọ́lẹ̀ ọ̀ọ́lọ̀ ọ̀ọ́lọ̀ kírun ago mẹ́fà ọba mú mẹ́wàá lẹ́yìn rẹ̀ ọ̀kìn ọkà tó bí náà ó kì í pẹ̀lú ẹ̀ rẹ̀ máa tọ́ba darí ogun wa kullu shay'in min at-ta'at àti gbogbo tẹ̀lé yòówù fasharikihum fi ọba àwọn aláṣẹ burúkú tí ń sòjòrò yìí ọba akẹgbẹ́ lórí ọ àníyàn rẹ wà lórí wípò nífẹ̀ẹ́ tí o ti ń ṣe ọlọ́run dẹ́ máa fi wọn lẹ́sẹ̀ lórí ẹ̀ obìnrin pé múnkàrù torí ni mọ́tà tààtà àǹtùgá yíra òbí ẹ̀díkà wọ́n sáníkà lákín bìkọ́lì bìkì àìdá torí lára aláṣẹ yẹn o láǹfààní àti yí pẹ̀ lọ́wọ́ ọmọ jìyà ọ̀dẹ̀ láǹfààní àti fáwọn yìí ṣùgbọ́n o fọkàn yìí tó bí a ti gbọ́dọ̀ rí sáláṣẹ nìyí tọ́lá àwọn aláṣẹ lágbára gbogbo àlá máa ń sọ fún wa. Imam Ahmad rahimahullah ta'ala àwọn kan náà àwọn mùsùlùmí wọn lọ fẹjọ́ aláṣẹ sùn ní Baghdad níjọ́ yẹn. Ah! Imam Ahmad ní àdìmáà àdìmá à ẹfẹ́ kẹ́jẹ́ o tó fò ní ẹ̀mejìlá báyìí ẹfẹ́ kẹ́jẹ́ o wéèsì nìyí ẹ dákun ẹ fílẹ̀ ìjọba bákàdá rẹ lọ. ẹ̀yin náà wàrà sí Ọbásanjọ́ dá lásìkò ìṣèjọba rẹ̀ méjì ni àkọọ́lẹ̀ ṣàjálà rẹ̀ mẹ́ta ni ọ̀bá jẹ́ ọlọ́run ló ní káwọn ṣàgbéjẹ́ mọ́wọ́ ìyẹn Mọdákẹ́kẹ́ àti tẹ̀ àwọn kàgbéjẹ́ mọ́wọ́ ń tiwọn bó ti dẹ́rù ẹ̀ mansingan kankan bíi mélòó kan tó ti kó lọ àwọn ti kàgbéjẹ́ mọ́wọ́ ọ̀rọ̀ ẹ̀gbọ́n kan lé haúsá ọ̀kan nílùú ẹni tọ́jà rẹ̀ ń sìn ẹ̀rì àwọn ẹni tí wọ́n pààyàn àwọn mẹ́fà ni wọ́n kó wọn jáde ẹ kó wọn jáde mo fún yín níjọba yìí ó ti lọ́ọ́ pa gbogbo bẹ̀rẹ̀ ṣiṣẹ́ aláṣẹ nìyẹn. ẹsọ bẹ dérú nígbà wọn apàdà agbẹdájọ jáde rẹ ní ìsìnkí ni wọn ni wọn lọ sẹwó sọdọ ẹmí àwọn ẹni tó ti kú ẹ wo sọdọ àmọ sọsẹ náà ẹtọ rẹ yá. náà kẹ̀dí àkọ́rọ̀ rẹ̀ pé àwọn ẹ̀yà ní nineteen eighty ẹ̀ ṣé ni gbogbo ẹ̀fín gbọ̀ padà á kọ́rọ̀ rẹ̀ yẹn yẹn ni wọ́n fi padà yí lọ́rùn sọ́wọ́ àdàmú. àwọn èyí tó padà jàbọ́ yẹn ní ogún ọdún máa ń jó lọ́wọ́ fẹlifẹli àwọn díẹ̀ tó jàbọ́ tí wọ́n lẹ́sìn tí wọ́n jọ mọ Amẹ́ríkà tá Amẹ́ríkà wá sọ wọ́n di ọ̀gá lé àwọn alòsùnmẹ̀ lórí àwọn padà béèrè ẹ̀jẹ̀ àtijọ́ yìí. ni wọ́n fi wá padà yí sọ̀dá àmù lọ́rùn. hákẹ́dà amúlùsùn lọ́rùn bọ́rọ̀ aláṣẹ ṣe rí ni aláṣẹ ò ṣe bá lérí ṣe bá jà àti kéèyàn ṣe sùúrù èmi dé tọ́ àtàǹsọ̀ yìí ìnáma tọ́ àtú ìlmà àrùn fi ọ̀jẹ̀ bí dáadáa tálẹ̀ṣẹ̀ bá pàṣẹ rẹ̀ tó lóun ọ̀pá tó ní ẹ má kírun wọn àní dáhùn tí ọba máa pa kọ́ máa pa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nù nǹkan tó já sí ọlọ́run ṣùgbọ́n nǹkan tó jẹ́ nǹkan tó lè já nfààní fún wa kan ó ní adékoto adé náà ó ní aṣọ bẹ́ẹ̀ fáǹfààní wa ní tásídẹ̀ǹtì bá dé kó fi lè fúyẹ́ aṣọ náà èèyàn níyàrí pé ọ̀ọ́sì ah, aṣọ fún mi pé máa sùn bẹ́ẹ̀tì mọ́kùn èmi tí mo sẹ̀ jẹ àmàlà tán tí àmàlà ò tí ì balẹ̀ nínú mi ọ̀wọ́ àgbà tó jẹ àmàlà rẹ sí. so bí eléyìí ti rí nìyẹn al-mas'alatu as-sabi'atu ba'da al-mi'a. وإذا رأيت الرجل يدعو على السلطان فاعلم أنه صائب هوى وإذا سمعت الرجل يدعو للسلطان بالصلاح فاعلم أنه صائب سنة إن شاء الله يقول فلان بن عياد لو كان لي دعوة مستجابة ما جعلتها إلا في الشيطان قيل لا يا أبا علي فسر لنا هذا قال إذا جعلتها في النفس لم تعدني وإذا جعلتها في الشيطان صلوا فصلوا بالسلاح إلى الصلاح إلى العباد والبلاد فأمرنا أن ندعو لهم بالصلاح ولم نمر أن ندعو عليهم وإن جاروا وظلموا لأن جورهم وظلمهم على أنفسهم وصلائهم ولأنفسهم المسلمين. طب àlàyé kẹtàdínní àádọ́fà wọ́n ní imam barbahari sọ wípé tó o bá rí èèyàn kan tí ń ṣèpèlè aláṣẹ fáìlẹ̀m andahu sọ ìbùháwà mọ̀gbọ́n níbi dí alẹ́ nìyàn tó bá ń ṣèpèlè aláṣẹ. sùmọ́tò ọba gbé èèyàn kan yẹ́dí ọ̀hún lè sòlùtọ́ níbi sọ́lá ń ṣàdúrà akọ́lọ́ ńjẹ́ aláṣẹ ọ̀dà fáìlà máa ní ọ̀sán ìbò súnà insha Allah mọ̀pálù súnà lélẹ̀ ní tiẹ̀ fòbẹ́lì bùnú ẹ̀yàd nínú àwọn ẹni ṣáájú àwọn ẹni rẹ tó ti lọ wọn ni lọ́wọ́ kẹ́ni lè dá àwọn tó ń mú ṣẹjẹ́rẹ̀ tí mo bá ní adé ìwúrò kẹsó tí máa ń gbà mọ́ jẹ́ àìsùhà ẹ̀là fi sultan aláṣẹ nìkan ní ìṣe fún ọ. kí lálẹ́ wòye ẹ̀ bẹ̀ àlè wọ́n ní rẹ̀ bàbá àlè ṣàlàyé ohun tó ń wí yìí fún wa adé ọ̀kẹ́ ti ń gbà aláṣẹ lọ́wọ́ àdé fún túmọ̀ rẹ̀ fún wa àfààní bẹ́ẹ̀ ni tí mo bá ṣàdúrà yẹn fúnra mi kò lè jèmí náà lọ ṣùgbọ́n tí mo bá ṣe àdúrà yẹn fáláṣẹ sọláhà aláṣẹ ọ̀dà pẹ̀lú dídá rẹ̀ àwọn èèyàn ọ̀dà ìlú ni ọ̀dà nítorí bẹ́ẹ̀ gbogbo àwa tá a jẹ́ àwa tá a fẹ́ máa rìn lànà àwọn ẹni rere ìṣáájú tí wọ́n ti lọ ìhun tí lànà yẹn pa wá láṣẹ ni pé ká máa ṣàdúà pé kọ́lọ́hún ṣàtúnṣe àwọn aláṣẹ wa ni ká máa ṣàdúà fún wípé ọlọ́run dákun bá ní tún wọn ṣe o. wọn ò pa wá láṣẹ pé a máa ṣépèlé wọn wàyí ń jàrù kódà bí wọ́n sòjòrò wọn gọ́dà mù kódà bí wọ́n ṣàbòsí nítorí pé àbòsí wọn àtòjòrò wọn yìí àwọn ni wọ́n jìyà rẹ̀ lọ́dọ̀ lọ wá rí dídá wọn fúnra wọn ni. yóò sì tún gbogbo àwọn èèyàn tí a wà lábẹ́ wọn torí bẹ́ẹ̀ ẹ jẹ́ àwọn àṣàdúrà fún wọn ni o pé ọlọ́run kó tú wa sí ọlọ́run kó gbogbo wa ní àjọ dání. káfí ẹ̀ ní hadithi tí yìí pé kúnú àlékún àná hadithi tí pè ní hadithi pé ẹ bá ti rí láti yẹn olórí fún yín hadithi tọ́lẹ̀ ṣùgbọ́n máa dálé inú nǹkan wa. pẹ̀lú gbogbo àwọn àkọọ́lẹ̀ míì náà ní wípé àìdá èèyàn ó lè jẹ́ kí ìjìyà ọmọ ọdọ́dún èèyàn pẹ̀lú sábàbí ẹ̀dá ọlọ́run eléyìí ọmọ ayé wa pẹ̀lú àgbọ́yé kan tó tún di tó ti làákàyè àwọn ẹni ìṣáájú yìí tọ́wá láti inú làákàyè wọn àfàwà ah, alhassan albasri rahimahullah ta'ala nígbà tí wàhálà Hajjaj ibn Yusuf tó lágbára wọn lọ bá bá wa ẹ máa wọ àwọn ènìyàn o àwọn ẹni tí wọn bá jẹ oníwàhálà onífìtínà àfẹ ẹyọkìn tó wọn láti béèrè ìdájọ́ ẹ̀sùn lọ́dọ̀ wọn wọn bá bá báyìí wọn tó bí mi kí ló sì bá ti fi ń béèrè káàkiri torí ohun tó bẹ́ẹ̀ ṣe yẹn kì í sí ra àbá àtọ̀tọ̀ kọ́ wa yọba máa béèrè ẹ̀rí àwọn onífìtínà nìyẹn wọ́n lọ bá àfàwà ni wọ́n kọ́ lọ bá rọ́jà lọ́wọ́ tí a ike ni o tó ní kúkúrú ní a àfàwà anẹ́sù ni ẹ ṣe sùúrù ni o nítorí pé àná yóò ní lọ oní ọjọ́ ayé o títí o. ẹ̀ẹ́dẹ̀ ní máa pariwo pé aláṣẹ kí ọ̀dà àbí kọjá wípé ìfẹ́ wà lẹ́yìn rẹ̀ ó burú jù lọ. ẹ ni o tẹ́ẹ̀lì padà pàdé ànẹ́bí o ó ní sẹ́yìn ọ̀rọ̀ tí mo sọ fún yìí mo gbọ́ lẹ́nu ànẹ́bí yìí ni o ó tún kọjú dàwọn rẹ̀ wọn ò bíá sékèdè pé bàbá yìí ìjárúgbó rẹ̀ ọjọ́ ọmọ ohun sọ fún ọtọrọ ọmọ fún ọmọ rẹ tọgọrùn ọtọrọ ẹ̀mí fún ọtún súnmọgọrùn ọdún kó tó jáde láyé ẹ̀rí afáwọn adẹ́sùn lókun kẹtọ òun retí o wọn nínú tó tọrọ fóun ni pé kó náà òun sì lè gbélé ní rí torí yìí ti rí sọ pé àdúrà tó ṣe òun mú un lọ pé ka gbogbo ọmọ ọtọrọ ẹ̀mí gúngún àbá àwọn adẹ́sùn dàgbà débi pé kò lè gba àwẹ̀ mọ́ ọba ti tinú rọmọdún báyìí yọ ka òun yẹn sáà sì jọ yọ gbọ wọn àbọ̀ bàbá àjọsìn lọ díẹ̀ torí kò lè gba àwẹ̀ mọ́ ó ti lé náírà díẹ̀ fọlọ́wọ́ akẹyọ wúrọ̀ kan tó ń retí báyìí òun làlùjẹ́ náà òun sì mọ̀ pé lẹ́yìn náà máa rí bẹ́ẹ̀ wọn ọgbọ́rọ̀ sáfà wa náà sùn lẹ́nu o wọn bá tún lọ bá sanu basiri tọ́ra àwọn méjèèjì bá sọ̀rọ̀ làwọn wa wọn lọ sanu basiri hasanu basiri ọjẹ je nínú àwọn àfáàgbà tẹsán agba. tí wọn ti máa ròyìn wọn pẹ̀lú dúdú tí màá sì bẹlẹ wọn á lọ bá àfa wa pípé kó láti fẹ́ sọ̀rọ̀ Hajjaj ibn Yusuf nípa kúkúrú nípa kúkú a àfa ni ẹni sùúrù lò méjì kọjá sí pé nígbà tẹ ìyapa ọlọ́run ọlọ́run wa fẹ́ fi sábàbí àjáyọ̀nù sófù jẹ̀yìn níyà ìyapa ọlọ́run ẹ lè fi ìdà yẹn dá ìyá ọlọ́run ọba padà ọ̀rọ̀ kejì èyí mọ́ kọjá sí tó ti ọba wa pé kí sófù ọba yà báyìí ẹni sùúrù o wọn bá ní ọ kò tẹ̀ ẹ̀sẹ̀ ní sọ̀rọ̀ bó ti sọ̀rọ̀ yẹn bíbí ẹrú nìyá àti bàbá rẹ̀ ọ̀bájọ́ ọmọ ọmọlúwàbí a máa fún wa létí ọ̀rọ̀ bí ti fún wa létí ọ̀rọ̀ yẹn kí ló fà á torí àfa àwọn alhassan al ìyá rẹ̀ tó bí ni wọ́n ń pè ní khairọ khairọtù khairọtù yìí ọjẹ́ ọmọ ọmọ sálámátà ọjọ́ ọmọ ọ̀dọ̀ fún o ẹ̀rí pé ẹ̀rú náà wọ́n rí wíńdò lọ ọmọ ọ̀dọ̀ lẹ́yìn pé Islam sọ pé kí ẹ̀ ṣẹ̀rú mọ́ ni bó ti di mùsùlùmí. bàbá àfáwọn Hasan Basiri yòówù ni wọ́n ń gbé yàtàrù yìí òun náà tún ọmọ àzẹ́ni fún sáàbì kẹ́lí tí wọ́n rí sọ wọ́n tún tọ́fà bí òfin jẹ́ ọmọ ohun tí ń sọ nìyẹn wọ́n máa kọ̀rọ̀ sáwọn àfáwà lẹ́nu pé gbẹ ló fi pé tíṣẹ̀lẹ̀ bá tó jẹ́ ìṣẹ̀lẹ̀ tá lè dìde sí wúyà tí a lọ dàrú àkọ́kọ́ gbọ́dọ̀ lọ́wọ́ wọn àfáàní etí á dàrú tí a ní àwọn èèyàn gidi tó wà lórí ìlànà àwọn ẹni ìṣáájú ìdájẹ́ àwọn amúrùn mínẹ̀lẹ̀ amúnẹ̀ awil khawfi adáhùn bẹ́ẹ̀ wọ́n á dá padà sọ́dọ̀ àwọn tó mọ̀ nípa ẹ̀sìn pé ṣé ká yí mọ̀ ṣé á má dàrú ṣé á ṣe sùúrù ṣé á jà afáàmágùn wọn ń sùúrù wọn láwọn ọgbà wọn bẹ́ẹ̀ nìkan ṣe líìdì wọn nìyẹn nínú àwọn ajáàbù tóun èsì lárúbáwá wọn ni ẹjẹ àlọ fèsì ajáàjù kúrò yóò sùn tábà lọ wọnú àtọbàkọt libnu àwa fi pẹ̀ wọ́n ní wọ́n fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sírò ẹni tí ajá Yusuf padà bẹ̀mí ẹ̀ wọ́n lọ bí wọ́n rà twenty four thousand wọ́n yẹ bá ṣe kéde rí pa òṣèré ni wọ́n kí ló fà wọ́n jẹ́ kálásì òṣèré bí rárá láṣẹ ni. bọ́jà Yusuf bó ti wá dára tó yìí ọ̀sẹ̀ ní tẹ́lẹ̀ ẹgbẹ́ àkókò ń kéfì sọ́dọ̀ àìníyesẹ́ ló tún ṣe fẹ́ sí ó tún dáwọ̀ òbèdè lọ́wọ́ ẹnìkan wí lọ́wọ́ àkàlọ́dọ̀ rẹ̀ ń jọ̀sán ọwí fọ̀rọ̀ látù àjáde mo sọ fún ni sọrí fún ọ látù rẹ tó wí <laughs> lọ́wọ́ àwọn tóbi bìbí ẹ̀ múlẹ̀ ọ bọ́ọ̀ bá ti wá tóbi nítorí ẹ̀ bọ́lẹ̀ ni. Ah! arákùnrin lòun ti àgbá kan sáré mi ńlá bá a sọ níwájú kìíní. ẹ wọ́n ti wàhálà o táwọn akẹ́kọ̀ọ́ wò láfàlà àkéyè o gbólóhùn ẹ̀yọ̀kan lè yẹn sọ lọ́dárẹ̀ yìí ó fìdí fọ̀rọ̀ látù tó wí ó fìdí ẹ̀ múlẹ̀ wọ́n bá bẹ̀rẹ̀ sí kiri àrọ́kọ káàkiri kó tó sẹ̀ wá rẹ́ nìkan tó wẹ́sẹ̀ orin kan kí fún ọ̀là tó jáde mbẹ́ ǹjẹ́ kọ́ lọ sọ fún àjáde lóṣù wọn bá jáde lóṣù kò ti ó ti jáde láyé ọwọ́ ní òun ò sí ẹ̀mọ́ ohun tínú òun lè máa dùn sí ṣébi pé ṣé yọ gbà mi àbí ti pé ọlọ́run bá mú ń jẹ̀gbẹ̀ yín lọ́jọ́ nínú iṣẹ́ rẹ̀ tó ṣe ẹnà ọ̀nà ẹ̀ka báyẹn ìbí méjì ní tẹ́lẹ̀ ó lè dá padà sí kan. àrẹ́bí dẹ̀ ti fẹ́ da padà sí kan lójú ayé rẹ̀ tọkọjú da Aisha yìí pé ìrẹ́ Aisha tí ìbá já sí pé àwọn ìjọ rẹ̀ wọ́n jẹ́ àbíyètò ahadìmìlì Islam Islam ìfọwọ́la <clears throat> àbí ìbíkófòrè ìbá sọ dẹnu ọ̀nà kan padà ó sì sọ dẹnu ọ̀nà kan àwọn iṣẹ́ rẹ̀ pọ̀ nínú ẹni tó tún ká bàmọ̀ òun náà wà lọ. lórí pé gbogbo ìdájọ́ yóò ta lè tó tóbi jù kojú ká pè ní pàtìkì lọ. èèyàn kẹ́kọ̀ọ́ ṣègbè ni tí ìbá sọ pé ta láti ẹ̀bọ̀ tó dẹ̀ nídà lọ́wọ́ ó lọ́wọ́ ìbọn ló sí ó lọ́wọ́ bíi tàwọn aláṣẹ wa ẹgbẹ́ lọ́wọ́ ti wò táwọn kan bá ti sàrífìsì yóò ní wọ́n lọ bàbẹ̀ jẹ́ ẹ wọ àwọn ẹni tí èsì boko haram tó ń pa wọn lọ kẹrin tó ní boko haram kẹrin wọn kẹ lọ bẹ wọn lọ bá jẹ wọn lè lọ bó dídí àdúgbò jẹ kákẹdà gbọrọ aláṣẹ ṣe rí nìyẹn lórí pé èèyàn gbọ́dọ̀ ti sùúrù ká má ṣépè fún wọn ká má ṣàdúrà tó fún wọn ìdí ọlọ́run kó tún wá ṣe kó sì táwọn náà ṣe. المسألة الثامنة بعد المئة ولا تذكر أحدا من أمهات المؤمنين إلا بخير àlàyé kejìdínláàádọ́rùn ọ gbọ́dọ̀ dákọ ẹnìkankan nú àwọn ọyà mùmíní àwọn obìnrin ànẹbì ní jẹbẹ ìyá wa làwọn ìyàwó ànẹbì ńlá bí káyìrì àbí pẹ̀lú rere kọ́dà ó ti ẹ̀sùn wá tóbi téèyàn bíi pèyà wá ìṣá ní afẹ́wó pẹ́rẹ́ ọwọ́ káfíà wọ́n tọ̀ ń fi akẹ́fẹ́rí ni lèmọ́dà nítorí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala anzalallahu bara'ataha min fawqi sab'i samawat. ọlọ́run ló dìídì sọ pé ìyàwó àìsá òkè ń sọ ń sìn náà ìyẹn wá pè ló ń sìn náà wọ́n tọ̀ ń fi akẹ́fẹ́rí ìyẹn gbọ́dọ̀ dá kọ̀ọ̀kan nù àfi pẹ̀lú rere kéèyàn má lọ fún àwọn ṣíà tí wọ́n bá débi ayé àtọ́lọ́ sọ pé iná ayé àmúrò kó máa ń tẹ̀síwá kó bá kọ̀rọ̀ tí ọlọ́run pa yín láti ẹgbẹ́ kẹ́ẹ̀dú màálù wọ́n ní màálù yẹn náà ní àyíṣà lẹ́nu wọn kọ́ ọ̀tẹ́lá ọmọláhùn wà ní ẹ̀yọ̀ ẹ̀wò sọkúsọ. tó a sọ̀rọ̀ kan láì dá nínú àwọn ìyá wa ló yẹ pé àwa tá a máa ń fi àwọn ìyá wa wé àpárá burúkú níbi tí ọ̀dà nígbà àwọn ìyá wa ìtànẹ̀ máa ń ṣe bẹ́ẹ̀ wọn fi ọwọ́ gbádùn ọ̀ tíyẹn mú àwàdà tíyẹn máa máa ṣe obìnrin tẹ̀ wà kan ní àfúsá náà ṣe bẹ́ẹ̀ jọkìn lẹ́nu ẹ̀ gbogbo wẹ́rẹ̀wẹ́rẹ̀ yẹn kí yẹn sọ́ra fún dáadáa kí yẹn sọ́ra fún gbogbo ibi tó bá dá kọ wọn dá kọ wọn síbi tó dáa kódà tí kankan bá wáyé láti ṣe nípa àwọn èèyàn sọ nísọ ọ̀wọ́n ọba tó wà ń bẹ̀ gẹ́gẹ́ bíi pé báyà súnà má wa bí tí àwa ìta sọ̀rọ̀ ẹ̀yà wa sọ̀fíà ìkókúrú ìkókúrú kánẹ́bí sọ wípé tà ẹ sẹ́mi ní kọ̀ọ̀kan fúyàwó yín ni èbí awa ìta náà bẹ́ẹ̀ nìkan rí wíkù yìí lòun ọlọ́run ti forí àwọn yìí o tún máa rántí àìdá ọ lẹ́yìn pé fi kọ́ yẹn lẹ́kọ̀ọ́ lásán. nítorí bá di ti sàkọọ́lẹ̀ rẹ̀ pẹ̀lú bá níbi sọ wípé ọ̀rọ̀ ẹ tó sọ yẹn tí wọ́n bá rò pọ̀ mọ́ didi omi òkun báyọ̀ ọ̀dẹ̀ bàjẹ́ ipò ọ̀sọ̀rọ̀ yẹn kan pé ẹni kúkúrú ni láti fi bàjẹ́ so nípa bẹ́ẹ̀ a gbọ́dọ̀ dá akọ kankan nínú àwọn ìyá wa yìí àfi pẹ̀lú rere وإذا رأيت رجلا يتعاهد الفرائض في جماعة مع سلطان وغيره فاعلم أنه صاحب السنة إن شاء الله تعالى وإذا رأيت رجلا يتهون بالفرائض في الجماعة وإن كان مع سلطان فاعلم أنه صاحب الهوى. طب àlàyé kọkàndínláàdọ́rùn ó ní tọ́ ọba rí èèyàn kan tó ṣe pé ọba sábà kọ́ máa kírun jẹ̀mẹ́ pẹ̀lú aláṣẹ abẹ́ni tí èdè ẹ̀sà aláṣẹ náà lọ́wọ́ mọ̀ yí pé nìyẹn o onísúnà ó dúró déédéé nínú ìlànà ní sọ̀sílẹ̀ o agbára ọlọ́run bọ́rọ̀ rẹ̀ tẹ̀lé nìyẹn. tó o bá wá rí ìyẹn kẹtọ́ yìí pé ń fọwọ́ dẹ́ngbẹ́rẹ́ mú ìrun ọ̀rẹ́ yẹn ní jàmá kọba àjẹpẹ́ lálàṣẹ lọ́mọ ìwọ nífẹ̀ẹ́ nù. ọ̀rẹ́ yìí pé àtàlàṣẹ àti kèésì aláṣẹ a gbọ́dọ̀ sọ ìrun ọ̀rẹ́ yẹn kádẹ́ máa kí ní jàmá. àwa tá a jẹ́ mùsùlùmí kọ́ pàjùlọ àwa lè sùn. àwọn ọṣẹ tí ọba máa dí wa lọ́wọ́ tá a mú aago rẹ̀ tí ó fi ṣẹ́jú márùn lé sí kódà sódà ìjẹ yóò fi lè tètè kánjú jáde kò ní í jásí pé èèyàn máa gẹ́kọ̀ èèyàn ó sì lè wà nínú àwọn ẹni tí àníṣọ̀sọ́ látọ̀ sọ ń pa wọn yìí pé téèyàn bá gbìyànjú tí ń bá tẹ̀kìlérà tó lè ẹ̀rọ odidi ogójì ọjọ́ ọlọ́run sì máa kàkọ́ọ́lẹ̀ ìmọ́tótó méjì fún ìbọ́pábọ́sẹ̀ méjì fún ìbọ́pábọ́sẹ̀ yìí pé nìyẹn ti là kó nínú wa mùnẹ́fìkì ọlọ́run ọkọlẹ̀ ìbọ́pábọ́sẹ̀ yìí pé nìyẹn ti bọ́pábọ́sẹ̀ kó nínú ẹni tí ọ̀wọ́ náà ọlọ́run ọkọlẹ̀ yà á láìta ẹ wá bá wa wo ó mà ṣe fẹ́ tó ṣe yìí pé gbogbo gba rẹ̀ báyìí bí bọ́sẹ̀ máa kan rákà kan nígbà tí wọ́n bá parí òun ẹ dákun ẹ jẹ́ aṣọra bá a ṣe máa lù sùn náà òun nìyẹn. a tí wọ́n ti tẹ̀yàn ọmọ náà fi làwọn àti ọmọ àrètí ìrún ni èpè tí wọ́n ti múra sáwọn gbà yẹn nìyẹn máa máa sáré nítorí pé agbọ́dọ̀ jẹ́ kọ́dọ́wà káàmù ọ̀ká ni nàbí yukun kọ́dọ́wà gẹ́gẹ́ bí ànábì yìí náà ti ṣe kí ni òun bó ṣe jẹ́ nínú bá mọ̀ wípé ń bí dí àlè yẹn òun ni àtẹ̀ní sheikh albani rahimahullah ta'ala bí táwọn lọ àtàwọn ọmọ kí wọn ní pé jẹ́mẹ́ kejì òsì jẹ́mẹ́ yọkàn náà ni torí wàhálà lẹ́dàá lẹ́ pẹ̀lú jẹ́mẹ́ kejì lèmọ́mù lè fara máa rò ó pé sékèsè pẹ́ nìyí fẹ́ gbàjọba ó sì lè já wípé ń pẹ́ ní gbogbo ìgbà ni pẹ̀lú sẹ́tíǹsì sheikh albani àtàwọn ọmọ kí wọn afájúlá fáwa Abu Ubaida Ali wọ́n kẹ́ẹ̀dé kọtíra lórí ẹ̀ dídí mìjálàdì lórí ipa àní kíjọ náà mi lẹ́yìn ìjọ mẹ́yọ̀ kẹ́tọ́ wọn bá ti kíyàn wọn bá jẹ́ wọn bá tó ní jama ìmọ̀ tó ní mọ́mú ráàtì wọn bẹ ti kírun tẹ́sálàtì wọn ní kí ló yà fà níbẹ̀ ní àdéhùn abdullahi náà ti dìkẹ́wà nígbà náà bèrè pé wọn ti kírun wọn padà abdullahi náà ti dìnnà ẹsẹ bẹ́ẹ̀ orí tó ti kírun wọn padà òun náà ẹsẹ bẹ́ẹ̀ àwọn ẹni yìí yà ni àkọwé ọmọ àwọn dẹ̀ gbàgbọ́ yé ìlànà ẹ̀sìn púpọ̀ jù nínú àlè ọmọ yìí torí wọn máa ń wí hadith kan nípa abdullahi ibn mas'ud yìí pé wọn láti sọ pé ìdá haddathakum ibn mas'ud bi hadith fasaddiqu tábìlì ibn mas'ud bá wí hadith kan fún yẹn gbà kó tọ́ ló sọ ẹni tó wá mọ̀rọ̀ yẹn wá fún abdullahi ibn mas'ud wà bẹ́ẹ̀ àti ìlàrí nínú àwọn àfa wa lẹ́yìn náà ni pé tàbá tó wá lọ wo gbogbo mọ̀dáhìbù yẹn yẹn mọ̀dáhìbù mẹ́tẹ̀ẹ̀ta lọ́sọ wípé èèyàn gbọ́dọ̀ fi jẹ́ mẹ́mi mọ́tò àbí wọ mẹ́màlìkì Abu Hanifa ìmáàmù Ṣáfi'í ìlà ìmáàmù alùsùnà nìkan lọ́sọ̀ pa lè kí jàmáà mi ìmáàmù Ahmad tó ẹ pa àwọn àfa wa dá ìmọ̀ ní sọ̀rọ̀ díyà àwọn bá lọ síbi kíkà kí jàmáà mi ni àwọn àfa wa ní Saudi ẹ wà pé Hanabila òun ni wọn kákéwú lábẹ́ yẹn ni òkè tẹ́ bá ń tàbùkù àwọn àfa wa kákéwú ń bẹ̀ pé ń tọ́ fà nìyẹn ṣùgbọ́n ẹ̀ ṣé wọ́n á mọ kéwú jà àwọn ará Saudi lọ ni àwọn afa wa ní mazhab mazhab òun náà ní mazhab hanabila ọmọ kí o ìmọ̀mù ahmed ni wọ́n ẹgbẹ́ wọ́n sábà máa ń sára mazhab yẹn lórí pé àwọn máa ń dúró lórí hadithu anas bin malik ipe ń bọ̀ báyìí ó pè irun mọ́sálásí yẹn wọ́n dẹ̀ tún kírun mi ṣùgbọ́n fi hàn ipe yẹn lè kíjà máa mi nìyẹn àti hadithu tani ó ti sára fún pé wọ́n kíjà máa mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náwọn àdéhùn wọn tún lọ má dé sí i pé téèyàn kan bá kún èèyàn ọgbà ládá wọn bá tún jù bẹ́ẹ̀ lọ èèyàn ọgbà ládá kí ni wọn á tètè dé mọ́sálásí. bẹ́ẹ̀ ni téèyàn bá lọ ka síra àbọ̀ ọ̀rẹ́ bẹ́ẹ̀ dáhùn sẹlmẹ́nì àwọn sàlàyé pé ẹni tó bá ti pé máa ń bá jàmá àtẹlẹ tí kọ̀ǹdíṣàn kan bá mu tí ọba ti bá jàmá wọn á dẹ̀ kà kọ́ọ̀lẹ̀ rẹ̀ fún bí ẹni kọ́ bá jàmá. bóyá gbẹ́lọ́gbọ̀n lásìkò àbí nǹkan kan lọ́sẹ̀ lásìkò òru wọ́n ní sáré ṣe bùkátà wọ́n dẹ̀ máa kàkọ́lẹ̀ rẹ̀. nínú àdìsí tí wọ́n mú wa òun ni àdìsí pé ẹni tẹ́tẹ̀ ẹ̀rọ kan bá mú àbósùn gbàgbé ó dẹ̀ máa ń ṣe tàhájì tẹ́lẹ̀ wọ́n dẹ̀ máa kàkọ́lẹ̀ fún bí ẹni kó fò òun yẹn ṣe sọ nípa bẹ́ẹ̀ ọ̀dọ̀ wẹ̀ yà fà yìí irun mọ́sálásí ńlá lọ́dọ̀ wa mẹ́ bíyẹn bá lọ kí jẹun ẹni wọ́n lè jìyẹn kúkú gbáyà mẹ́ ẹni tó sì tarí tí ọ̀bẹ táwọn ẹnikẹ́ni nǹkan yóò dà fo ṣe gàyà kéèyàn má tún dà pààyàn. èyí fáwọn mọ̀sájì ní sùdà báyìí wọ́n kẹ̀dí lẹ̀wé mẹ́nu ọ̀nà ni wọ́n máa di dàdúláì mọ̀sùn yẹn wa wọ́n mú ti àfáwọn afánibásírì yẹn wa àtọ̀rọ̀ mọ̀sájì wọn kò tún dájú ẹ̀mẹ́ mi lẹ̀ má dá mi lẹ̀ so nípa bẹ́ẹ̀ nínú ohun tí àfáwà lè sàdúmọ́nù tún wí ni pé ẹni tó bá ti bá pé ẹ ìbáwa ní òkè tiwa ọ̀pọ̀ ọgbà ni wọn jàmí ọmọ àbọ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà lẹ́yìn náà ni pé nọ́ọ̀rọ̀ tẹ́ni yẹn tún mú wá òun ni wípé ìbú wa ni jẹ̀mí àkọ́kọ́ ìwòlà ti o tọ́lá wáyé pé kí wọ́n bá kí jẹ̀mẹ́ wọn ìbáwá náà ti wá kì í tiwa ajá sí pé kò sí jẹ̀mẹ́ mọ́ nìyẹn. ọ̀rọ̀ ni ò yé rárá kò sí jẹ̀mẹ́ mọ́ nìyẹn. lápẹẹrẹ ní ìdóbi ẹ̀ bí àlásàrè ó ti wà dìde. àríkè nìyẹ rí àwa náà ń sarajọ àbọ̀ wá kásìrì wa. àwọn ẹ̀kọ́ bíi mẹ́rin kan ti kí tiwọn. ó yẹ pé òní padà sí jẹ̀mẹ́ rùn kẹ̀kẹ́ wa báàsì kì í títí yóò fi dìmọ́ gárì nìyẹn láì sáfù lọ bìkan àlàǹsàrè mẹ́la ti ń ṣe kíni là ń kí nínú àwọn ọ̀rọ̀ tó ṣe wípé téèyàn bá gbé súnsùn yọ wọn kàn lọ́dọ̀ yẹn tó yẹ pé tẹ bá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn students àwọn Sheikh Albani rahimahullahu ta'ala wọn nígbà wọn kálukú kì í lọ́tọ̀ọ̀tọ̀ ni o wọn ti rí pé wọn ti kí jàmá tàbí kó ti padà sílé gbogbo àwọn ọ̀rọ̀ yẹn tẹrun alhamdulillah ìtọ́lá àtọ́ ala zalikal kitab ayyama kuntu fi sudan ọlọ́run ní kí n ka tíra yẹn rí nígbà táwa ní Sudan káàtì ẹni ojú mi òtútù ìṣe méjì ẹ̀mọ́ títí dòní mo sì lóòsì ẹ̀ ní Saudi nínú àwọn tíra tó ṣe pé ọyẹ sára ní títí dìṣẹ́ àtìrí lọ́wọ́ ẹnìkankan nílẹ̀ yìí ọlọ́run kí kó sàánú wa. so ká gbìyànjú ká máa bá jàrá orí dáadáa ni ọjẹ dẹdẹ débi wípé afọ́jú gbọ́dọ̀ fi jàrá ẹ̀kọ́ afọ́jú lọ bí anúṣọ̀ṣọ́lá ike bó wa lè mi tí mo fọ́jú yìí ànábì ní àìrú ah, tiẹ̀ ni nri, wí lè kírun lé tiẹ̀ yìí padà báyìí ọmọ yìí dé fún ọba ké sí pé wá wá wá wá bá ń gbọ́rùn tí wọ́n bá pè ọ́ níbẹ̀ ni bá ọ gbọ́dọ̀ lọ jẹ́ pé ni o bó wàá làwọn àti àfọ́jú ẹ̀kọ́ gbogbo ọgbọ́n ọba dá ló fi jẹ́ pé àwọn ẹni báyìí tó yẹ pé yòhádà bẹ́ẹ̀ ẹnìkan ó gbégbá kínní ẹnìkan ó gbégbá kejì ni ní òbí dé mọ́sálásí tí ọba kírun náà bí ó ṣe dúró nìyí máa dáníkà yóò ṣáhídò lìjàmá yóò sì lọ́ọ́ kí jàmá náà bó wàá ní tiwa ọlọ́run lọ́mọjọ́ tẹ́lómi ti ń kẹ́kọ̀ọ́ tí wọ́n bá fún wọn níwèé tí àwọn oníjàmá máa ń fún yẹn yìí pé màmá dúdú tó kí ń jẹ̀mẹ́ ọ̀sẹ̀ kí n lè fúlù fẹ́lómi láàrin wa ìyẹn sá alùsùn náà gidi bẹ́yàn alùsùn náà gidi tẹ̀gírátùl ìhrámù yóò yọ lalu àlálẹ̀ bóyá yóò tún aago rẹ̀ fẹ́ẹ̀tì ọkùn ìṣẹ́jú márùn yóò jẹ́ olè dáadáa èdè wọn pèrún ta ìpèrún báyìí ń lọ ni ẹ̀hún yóò ti bá a máa ṣe ọlọ́run kí yóò sànù wa alimọ́sálásí wà lẹ́ àṣírọ̀ tó bá dàn níyà. والحلال ما شهدت عليه وحلفت عليه أنه حلال وكذلك الحرام ما في صدرك فهو سرها. ó ní ohun tí ń jẹ́ tọ́ àlàyé ọgọ́fà òun ni tí wọn náà bá jẹ́rìí sí pẹ̀tọ́ ni tó dẹ̀ bú tí wọn náà lè búra pẹ̀tọ́ ni. bẹ́ẹ̀ náà ni haram ihun tí ń jẹ́ haram ni ihun tí ń lọ lẹ́mìí rẹ tí ìrújú mọ́ lórí ẹ̀ ẹ̀rí ẹni tó ń bómi olómi sùn lọ́wọ́ kẹ́nìkan yọjú lọ́sàrí bọ́ọ̀tà fẹ́ ẹ̀hẹ́ kéèké ẹ sọ pé fẹ́ ẹni tó sì lè wọlé rẹ ni à wá ọ̀gbẹ́ni wọlé mo fẹ́ jẹ nǹkan rẹ ni à ẹ̀dúró lọ fẹ́ lọ́ọ̀ sí nulẹ̀ wọn ti mú un náà ti ń sáré jáde ó lọ jí nǹkan oníǹkan gbọ́ ńlọ jí gbé àwọn onírẹ́jọ tí wọ́n ti káì ọ gbọ́dọ̀ mú ọba gbọ́ gbùrù ibi ni ni àìdá nìyẹn iná ìlọ fà nínú hadithi eh, àfọwà Nu'man ibn Bashir tánibí sọ wípé ìyá ni ah, nínú àdámọ́ tí ọba ti bàjẹ́ innal halala bayyinun wa innal harama bayyin. ẹ̀tọ́ fojú ẹ̀yẹn èèwọ̀ náà dẹ̀ sí o ẹ̀ nígbà tí ti mọ̀ pé bí ni lèyẹn fi lọ́ọ́ dúró tóbi ní òkú ṣé ẹnìkan lè máa lọ dúró tí ìyàwó ẹ̀ ní òkú lóòkù níbi tí wọ́n ń dàtọ̀ sí ẹ̀ka àwọn ń sọ̀rọ̀ àtẹlẹ́ hàn òun ni èèyàn kẹ́ ti mọ̀ pé bí tàbí ti ṣàlàyé yìí pé wọ̀ bẹ́ẹ̀ mushabihatun àwọn ọ̀rọ̀ tó rújú oríṣiríṣi wáyà lọ́wọ́ ń bẹ láàrin aláàlẹ́ àti haram ṣùgbọ́n ní ọba lè páyà rojú tó paasi ẹni ẹ̀sìn rẹ ti mọ́mọ́ lọ́àbí ẹ̀ ti dà gbẹ̀jẹ̀ ní ọba lọ kó sínú rújú mọ̀bá làálí ni mọ̀bó ti dà láàlì ọlọ́bi tó ti tọrọ ìyàwó mọ́tò pa ti gbọ́ ọba ní ìsí ọ̀rọ̀ mọ̀bó ti dà láàlì mọ̀bí ò ti dà láàlì <laughs> ọba ń <laughs> irú àwọn igi bẹ́ẹ̀ pọ̀ ọ̀pọ̀ láàrin àwọn ṣàbábù kẹ́rin ọlọ́bẹ̀ wọn ọ̀sán fún àwọn júlẹ̀ o wọn ni àtìgbọ́ àtìgbọ́ wọn wí wọn ni àtìlọ ṣàlá àtìlọ ṣe kìtìmá rẹ̀ à èdè rẹ̀ ni ọ́ ò ṣe kìtìmá o ìrégbèlè yìí tọ́ lọ sí yẹn o. òkè àìṣàlá àgbà lọ́jọ́ ni wọ́n la ti gbọ́. lóbi ẹ pé gbólóhùn ẹ̀fà fún mi ẹ̀ sí gàtúlà lẹ́ẹ̀ ẹ ẹ làákùn ọgbọ́dọ̀ jáde pépé gbogbo àwọn ìgbéyàwó rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ báwo yẹn ṣe ṣe ọ̀pọ̀ gbòòrò kẹrin sí ìyẹn gbọ́dọ̀ wí dáadáa yìí pé èmi àtẹlẹwàsì mo fẹ́ fẹ́ mọ́ríàmù tọ́díyé táwọn tó sọ yìí pé a fa mọ́ríàmù èmi bàbá mọ́ríàmù mo fa mọ́ríàmù fún ìwọ àtẹlẹwàsì dẹ́dẹ́ ni kí gbólóhùn yẹn jáde dẹ́dẹ́ ni gbogbo ìgbéyàwó tí ọba rí bẹ́ẹ̀ ìrégbè mi o rígbé ó tún wà nù nǹkan tó tóbi tí e ṣeré ọwọ́ àlọ́ wà bẹ́ẹ̀ ọba kàdó àmọ́lẹ́ wọ́n sàdó àlásán ọba ní ọlọ́run ó sì ń lọ́ọ̀rẹ́ ara yín ọba ní aláàzù mọ́ ti fọ́ sígà yìí ò sì wáyé ọba sọ pé ẹ ṣàlà ẹ ajámọ́ fẹ́ kẹ wá lo ọ̀la lọ́dọ̀ mi a má ṣe bẹ́ẹ̀ múṣẹ́bì ìrújú ń bẹ láàrin rẹ̀ eléyìí ó gbajúmọ̀ lọ́dọ̀ ọ́ àwọn ọmọléèwé gbajúmọ̀ púpọ̀ jù ọlọ́run ọba àlekà lákọ́sà ló wa. ìrújú yẹn gbọ́dọ̀ sọ̀ra gbà tí ò ti clear yẹn kéèyàn tún lọ kọ́lọ̀ tún wọn bá pé ẹ wá o báyìí là ń ṣe nílé wa ìwọ bòmí ni o ṣé àdó àtẹ kì mọ́lẹ̀ fọlọ́run ti lọ́ọ̀rẹ́ ara yín ẹ ti fà á fún mi pé mo lẹ́tọ̀ọ́ sí i. lẹ́yìn pé ń jọ́ tó ọba fẹ́ lọ tọrọ ìyàwó ọ máa fà á sí ọ̀dà tó yẹ pé yọ yé nẹ̀nẹ̀ rẹ̀ pé kọjẹ́yàwó rẹ̀ tó yẹ pé yọ lẹ́tọ̀ sí yọ lẹ́tọ̀ sí tí ọ máa ṣe lọ́kọ-láyà pẹ̀lú ẹ̀ yọ làmúlẹ̀ tí kìíní yóò fi ní rújú ìfẹ́ lóòótọ́ àkọ́kọ́ àti gbọ́ àtọ́fẹ́ ọlọ́fẹ́ kọ́ fẹ́ ọmọ wa àní òfin lóyún. wọ́n lọ dá wàhálà lẹ́ o ìrújú nìyẹn kí ẹ̀ dẹ̀ sọ́ra fún rújú tẹ́yìn bá ti sọ́ra fún rújú ẹ̀sìn ti mọ́ ọmọdé àbí ti mọ́. ṣùgbọ́n tó bẹ́ẹ̀ kó sínú rújú ó kó sínú ẹ̀wọ̀ ọ̀rẹ́ dàbí adarin ní ọlọ́dàbí adarin tó ń darin haúlẹ̀ hímà létí ọgbà ọgbà tí tútù ọwọ́ ń da rẹ̀ kò ní pẹ́ kò ní jì sí kí ni o tí máa wọnú ọgbà lọ a máa lọ jẹ kú. òun náà fún àwa tó ṣe pé àti ní igi obìnrin ara kí súkẹ́súkẹ́ gbé. àdéhùn ẹ̀rọ àmà para yín bò rí àwọn oríṣiríṣi nǹkan padà máa tẹ̀lé gbogbo ẹ̀wà tí èèyàn ń sè lórí náà gbogbo ẹ̀lẹ́yìn ọ̀fẹ́ padà yọ jẹ sẹ́kó tó di pé ẹ̀wà jiná tòní ẹ ti gbọ́dọ̀ sọ́ra lábala yẹn so ohun tí ń jẹ́ haram òun ni tẹ́mi ọ̀balẹ̀ sí òun náà dẹ̀ ní rújú kí yẹn pàtì yẹn alimasalatu alihadiyatu ashirata ba'da almiya. wàlùmọ̀tò náà bẹ́ẹ̀ ni sẹ́kùrù hù. والمحسوب ما بان خطفه وإذا سميت رجلا يقول فلان ناصبي فاعلم أنه رافدي وإذا سميت وإذا سميت رجلا يقول فلان مشبه, أو فلان يتكلم بتشبيه فاعلم أنه جهمي وإذا سميت رجلا يقول تكلم بالتوحيد واشرح للتوحيد فاعلم أنه خارجي معتزلي معتزلي أو يقول فلان مجبر أو يتكلم بالإجبار أو تكلم بالعلم فاعلم أنه قدري لأن هذه الأسماء محدثة أحدثها أهل البدع. أها wọ́n ní wàlmọ́sọ́rọ̀ àlàyé kọ̀ọ̀kan ọgọ́rùn-ún àbí àádọ́fà ó lé kan mọ́kànléláàádọ́fà wọ́n ní ẹni tá a bò láti rí ta sọ lẹ́ẹ̀kan òun lẹni tí bíbọ̀ àti rẹ̀ bá hẹ̀ ta fọ́sà yìí dá gbogbo ọ̀dẹ̀ mọ̀ ọlọ́run ti bò láti rí nìyẹn wẹ́lmẹ̀túù ẹ̀ wá rẹ́ni tí apagàgà rẹ̀ ya mọ́ bá nẹ̀hẹ́tìkù òun lẹni tó ṣe yí pé gàgà rẹ̀ yẹn ti di fàyàbá ìgbógbó ẹ̀ lọ́kàn ní gbọ́ àìdá rẹ̀ pé ọ̀sà ìdá tọ́ ọba wa gbọ́ ẹnìkan tí ń sọ wípé nẹ́ẹ̀sì bí lẹ́nìkan nẹ́ẹ̀sì bá lápẹẹrẹ ọsọ yìí pé ẹnìyẹn nẹẹsìbà ni tani wọn ń pè nẹẹsìbà òun lẹni tí ọfẹràn àwọn sàbí ànẹbí tẹlá ti lẹnìkan ti ń pè yẹn ní nẹẹsìbà wípé ní ti àwọn sàbí ànẹbí ń tọrọ ìyọnu Ọlọ́run ọba fún wọn fáìlẹm anahu rọfìdí ẹ lọ mọ yìí pé òun gẹ́gẹ́ dájájú náà ń tí ò ní fẹ́ sàbí ló fi fẹ́ nìyẹn lẹkọọ tó fún un tẹ́bá wá gbẹ́ nìkan tó sọ pé fúlànù mùsàbì tí lágbájá aláfijọ́ ni àbí fúlànù yatakallam bi tashbih ẹni yẹn ń sọ̀rọ̀ nípa àfijọ́ mọ̀ pé jáàmì ni ọ̀fẹ́ kò ròyìn ọlọ́run bí kọ́sọ́kọ́lọ́run lójú nítorí kọ́sọ́kọ́lọ́run lójú yẹn ọba ní màá fọlọ́run jẹ̀dá mọ̀ pé jáàmì jù lẹ́ni tí bá ń pè yẹn bẹ́ẹ̀ tọ́ba tún pè yẹn kẹ́tù sọ pé takallam bi tawhid sọ̀rọ̀ nípa tawhid fún wa sàlàyé tawhid fún wa lọ́mọ̀ pé kárìjì lélẹ́yìn mọ́tẹ́sílì àwọn tí wọ́n ní ismail imam lọ́dọ̀ àwọn gbà yìí pé ẹni ọba ti ṣẹ̀ṣẹ̀ ní ńlá kékeré yọ́dẹ̀ gbére sínú náà ẹ̀rí ìwọ́n táwọn gbà ti ń jẹ́ táwọn kéde rẹ̀ àwọn mọ́tẹ́sílà ń tiwọn ẹ̀wẹ̀ àwọn gbà yìí pé ni ẹ̀mọ̀nsílà tún bẹ́ẹ̀ ni ẹ̀mọ̀nsílà tẹ́yìn àní pé ní mùsùlùmí àti ní pé ní kéfèrè ọwọ́ aláàrin méjèèjì ní wọ́n wá jẹ́ òmìnira kí a máa yọ ọ̀wọ́ nu náà yóò gbèrè bẹ́ẹ̀. gbogbo ẹni tó bá ti di ti ń sàlàyé nǹkan bẹ́ẹ̀ ti sọ wípé israeli tawhid tawhid burúkú tó fẹ́ gbọ́ nìyẹn mọ̀ pé kárí jù. tẹ́nìkan bá ń sọ wípé mújíbírù lẹ́nìkan àbí ń sọ̀rọ̀ nípa ìjìbáàrù ìjẹnipa àbí sọ pé takallam bil adl sọ̀rọ̀ ń pa dọ́gba dọ́gba fún mi mọ̀ pé kọ́ dárí ẹni tó fẹ́ kọ́ sọ pé kò sí kádàrà sí wọ́n nítorí gbogbo àwọn orúkọ tá a kálẹ̀ rẹpẹtẹ yìí èèkọ̀ àdádálẹ̀ ní táwọn oníbídé àdálẹ̀ náà. وقال عبد الله بن مبارك لا تأخذوا عن أهل الكفار في الرب شيئا ولا عن أهل الشام في صيد شيئا ولا عن أهل البصرة في القدر شيئا ولا عن أهل خراسان في الإرجاع شيئا ولا عن أهل مكة في الصرف ولا عن أهل المدينة في البناء abdullahi ibn mubarak alimujahidu kabir ọlọ́run kọ́ bá ní kẹ́ afa abdullahi ibn mubarak ẹ̀rí afa mujahidu ní olówó ni afa kan afa aládìsí jagunjagun olówó tún ni gbogbo ẹ̀ ló pèsè afa la nínú ẹni tí imam ahmed rahimahullah ta'ala tọ́lọ kéwú lọ́dọ̀ rẹ̀. Abdullahi Mubarak mbẹ́mẹ́. Déyìí pé Imam Ahmed máa sọ pé kì í sọ owó rẹ̀ mo nídìí mọ́ mo ṣe kí ni o. Ni mo nídìí táwọn bàbá tó fẹ́ lọ kí wọ́n bẹ́ àmú jẹ̀nẹ̀ rẹ̀ dání. Ìyẹn ni kó jẹ tí wọ́n máa jẹ. Ọ̀dà bí àwọn ọmọ kéwù sí tí wọ́n máa retí káfọ́ dání oúnjẹ tán kí wọ́n jókòó tá a fáwọn tí wọ́n jọ lò. Ẹ́ tó wọ́n nígbà tí ò ní. Ọ̀hún wá ti ní pàápàá tún ní wọ́n á dá ìlìkì tún mú jẹ̀nẹ̀ rẹ̀ dání. ẹ̀rí abdullahi mubarak rahimahullah ta'ala nínú ẹ̀kọ́ tá a fa wa wọ́n taa látàkùrú àti ahlil kúfà ti rọ́ọ̀bù ti ṣe à. irun táwọn ará kúfà bá sọ nípa ìtako ìjálàsẹ abubakar àti umar má gbọ́rọ̀ ẹnu wọn nítorí pé bákan náà àwọn ará sham tí wọ́n bá sọ̀rọ̀ nípa pé ẹjájà ẹjájà má gbọ́rọ̀ wọn torí wọn ṣe déédéé níbi ọ̀rọ̀ kágbédà bákan náà àwọn ará Basra tí wọ́n bá ń sọ nípa kádàrà má gbọ́rọ̀ ẹnu wọn ọ̀rọ̀ kádàrà òye wọn dàbí alára bákan náà àwọn ará Khurasan tí wọ́n bá ń sọ nípa èrìjà ìyẹn ni pé iṣẹ́ yòówù téèyàn bá máa ṣe kò ní làpá nínú iman táwọn ará Khurasan bá sọ má gbọ́ wọn bá ń wí torí kíní yóò yé wọn dáadáa àwọn ará mọ́ńkà tí wọ́n bá ń sọ nǹkan nípa owó ife yẹn fẹ́ ìṣèǹjì owó má gbọ́rọ̀ wọn torí rìbá máa fẹ́ wọnú ọ̀rọ̀ wọn lẹ́kọ̀ọ́ bákan náà àwọn ará Mẹdínà wọ́n láìkí orin ni wọ́n bá sọ ń pa orin má gbọ́. mẹ́ẹ̀ gba nkankan lẹ́nu ọ̀kankan náà àwọn aráàlú tá a sọ yẹn nítorí pé gbogbo àwọn nǹkan yẹn wọ́n jì tà bẹ́ẹ̀ bí kí wọ́n mọ nkankan mọ àwọn aráàtẹ́yìn náà ìkẹ̀kẹ́ ní báyìí làwọn aráàlú ẹ̀ wọ́n bá ń sọ nǹkan báyìí ni wọ́n wí má gbọ́ wọn bá sọ yẹn gbogbo àwọn aráàlú ìpátá ni wọ́n ní àṣìṣe níbi àlámọ̀rí kọ̀ọ̀kan náà àlámọ̀rí ẹ̀sìn ìhun yóò tí wọ́n sọ ń pa má gbọ́ torí ohun tí wọ́n sọ ohun tí ó gbé wọn طبعا يا kílẹ̀ àdìẹ. المسألة الثانية عشرة بعد المئة وإذا رأيت رجلا يحب أبا هريرة وأنس بن مالك وأوصيده ابن حذير فاعلم أنه صيد السنة إن شاء الله وإذا رأيت رجلا يحب أيوب وابن عون ويونس بن عبيد وعبد الله بن إدريس العودي الشعبي ومالك بن عميوال ويزيد بن زرعين ومعاد بن معاذ ووهب بن الجرير وحماد بن زيد وحماد بن سلمى ومالك بن انس والاوزاعي والزايد بن قدامه فاعلم انه صاحب السنه واذا رايت رجلا يحب احمد بن حنبل والحجاج بن منهال واحمد بن نصر وذكرهم بخير وقال قول فاعلم انه صاحب السنه. انه ده مال السنه لا تعرف فوائد. a máa lù sunna pẹ̀lú kó ní ti àwọn afa sunna. alimasalatu asaniyatu asharata ba'da almiya àlàyé kejìléní àádọ́fà. alimami barbahari ó ní tó ọba rí yẹn kẹtọ́ fẹ́rẹ́ Abu Hurairah àbọ̀. Abu Hurairah tó ṣe fóun ní ọgbà díìsì púpọ̀ wájú lọ́dọ̀ àná sọ̀sẹ̀lá tó ọba rẹ̀ tó nífẹ̀ẹ́ rẹ̀ tó dẹ̀ tún nífẹ̀ẹ́ Anas Malik ọmọ ọ̀dọ̀ Ànábì sọfẹ́rẹ́ òsèdè bùnà Hudayr fa'lam annahu sahibu sunna insha allah oní sunna lẹ́nìyà lójú ó nífẹ̀ẹ́ àwọn ẹni tó gba sunna wà látọ̀dà sọ̀sọ́lá. tọ́ba wa rí yẹn kẹ́tí tún nífẹ̀ẹ́ Ayyub Ayyub wọ́n lòun náà ní ibnu Kaysan asukhtiyani Abubakar al-Basri tọ́jú ẹni tó ti gbẹ̀mí tẹ̀ tó sì dúró déédéé. ó tún jẹ́rìí nínú àwọn àgbà àfa àtọ́gbàgbọ́ ó kú ní one thirty three ìjìríyà ẹni tí bá nífẹ̀ẹ́ rẹ̀ ẹni tí bá nífẹ̀ẹ́ ni abdullahi ibùnà áwùd alibasuri òun náà ni tó gbẹ̀mí tẹ̀ ni ọ̀dẹ̀ dúró déédéé ọlọ́lá ni nínú àwọn tí wọ́n jọ jẹ́ ẹlẹgbẹ́ bí ẹni ayubu tá a dá kọ́lẹ̀ kan yẹn nínú màtí súnmẹ̀ ẹni yìí ẹnití bá tún nífẹ̀ẹ́ Yunus bin Ubayd al-Abdi al-Basri ẹni yìí náà ẹni tó fi fẹ̀mí tẹ̀ ni ọlọ́lá ni ẹni tó lásàjẹ ni tóun náà kú ní one thirty nine hijiriya ẹni tí bá nífẹ̀ẹ́ Abdullahi bin Idris al-Audi al-Imam al-Qudwa tẹ́lẹ̀ iná ẹjẹ́ àfa àgbà tó ṣe é wò kọ́ sí ẹ̀rí wọ́n ní Imam Ahmadu sọ ń parẹ́ yìí pé. ẹnìyẹn kọ́ apáta la lè pé nù súnà ní Abdullahi ibn Jirin afa yìí náà kú ní one ninety two ìjìríyà ẹni bá tún nífẹ̀ẹ́ Malik ara kú falùn Abu Abdullah ẹni yìí síkọ̀ ẹni tó ti gbẹ̀mí tẹ̀ lòun náà ó sì dúró déédéé òun náà kú ní ẹni tí bá nífẹ̀ẹ́ Yezidu bónú zorai alayeshi alibasuri ẹni yìí náà ẹni tó ṣe é fẹ̀mí tó ṣe é fẹ̀mí tẹ̀mí ó dẹ̀ dúró déédéé òun náà kú ní wọn ayé títú hijiriya ẹni tí bá nífẹ̀ẹ́ mahadu bin mahad alambari alqadi tọ́jú adájọ́ alimami alhafid ọjà àfàtọ́ ha súnnà sórí imam ahmadu ibn hanbal rahimahullah ta'ala ọsọ nípa àfàwà mahadu bin mahad ó ní ọ̀dọ̀ rẹ̀ lọ parí sí fìtàfàgbòdì ká sọ pé yẹn àdìsí ó sì fìdí múlẹ̀ ó lè fìdí ẹ̀ múlẹ̀ ó sì sòdodo ń parí ọ̀dọ̀ ẹ̀ lọ́tàn sí ní Basra ó sì tún jẹ́ ètùtù ojú nínú hadith ẹni ọba nífẹ̀ẹ́ àfàyè àfàyè náà kú ní one ninety six ìjẹ̀ríyà ẹni ọba nífẹ̀ẹ́ wá fúnfún ní jùlọ yìí. Al-Azzi al-Basri òun náà ni tó ṣe gbẹ̀mí tẹ̀lé nínú ẹ̀kọ́ tó bá fi kọ́ ìyàbí súnà tó bá gbà wá ẹni iná ẹ̀kú ní ọgọ́rùn ọdún méjì ó lé mẹ́fà ìjìríyà ẹni tí bá nífẹ̀ẹ́ Hammad ibn Zayd wa Hammad ibn Salama wa Malik ibn Anas wal Awza'i wa Za'idah ibn Qudama as Abu Salti al-Kufi tọ́jára kúfá ẹni yìí náà ẹni tó ṣe gbẹ̀mí tẹ̀lé onísúnnà ni òun náà kú ní ọgọ́rùn ọdún méjì ó lé mẹ́tàdínlógún ìjìríyà ẹni tí bá tún nífẹ̀ẹ́ Ahmad bin Nasir nínú àwọn afa súnnà náà ni ó ń fẹ́ràn rẹ̀ yìí pé ni irúfẹ́ Ahmad bin ó nífẹ̀ẹ́ Hajjaj bin Mihal As-Salmi tóun náà jẹ́ tó ṣe gbọ́ kẹsẹ̀ tó jó ní súnà ó kú ní two seventeen ìgbà kẹ́nà ọjọ́ kó àtìtì yàn ẹni tí bá nífẹ̀ẹ́ gbogbo àwọn àfáì tó sì ń dá ọkọ wọn dáadáa tó ṣe kọ́rọ̀ wọn ní fi ń sọ̀rọ̀ lọ́mọ ìwé ní súnà àsámì dáàbì máa dó ní súnà mọ́ òun ni kó nífẹ̀ẹ́ àwọn àfáà súnà kọ́ máa dá àfáà lọ́dọ̀ rẹ̀ kọ́ máa lọ sí ọ̀rọ̀ àti afa àti ojú kan rí nà wọ́n ti mọ̀ fún bídíà rẹ̀ ẹ̀ńtọ́ bá ti rí ti ń sọ̀rọ̀ alibani láìda òní bídíà rẹ̀ ẹ̀ńtọ́ bá ti ń sọ̀rọ̀ ìbùnú báyìí láìda òní bídíà rẹ̀ ẹ̀ńtí sọ̀rọ̀ afáwa ìbùnú tèmí láìda òní bídíà rẹ̀ ẹ̀ńtí sọ̀rọ̀ mọ́kúbẹ́lì ẹ̀ńtí sọ̀rọ̀ ẹ̀láìda òní bídíà rẹ̀ gbogbo àwọn afáwa wọ̀nyí afáwa wọ̀nyí tó ṣe pé àwọn ni wọ́n sàlàyé súnmẹ̀ fún wa ẹ̀ńtí ti ń sọ̀rọ̀ wọn láìda òní bídíà rẹ̀ ṣùgbọ́n ẹ̀ńtí ti ń sọ̀rọ̀ wọn rere àpẹẹrẹ kó ní súnà ní rúbẹ níbẹ̀ wọn fi ẹyí pé a máa mú ní súnà pẹ̀lú kó fẹ́ràn àwọn afọ àsúnà a sì máa mú ní bídíà pẹ̀lú kó hétì àwọn afọ àsúnà. alimọ̀sálà tó sá lè sá tó tí a bá dà níyà. wàyídà àwọn ayé tí wọn rọjò náà yàgì ìsúná àhàlẹ̀ àwa wà dàrú wà àríkù wà ìjẹ́lẹ̀ sẹ́mà àwùbẹ́ẹ̀dẹ̀ mà àlìmọ̀ ọ̀sẹ̀ wà ìnà ọ̀sọ̀ ìbò tí ń jókòó pẹ̀lú àwọn oníbídíà sọ́ra fún ọ kó o sì sàmì sí dáadáa tí ìyẹn ni pé sàmì sí kó o ṣàlàyé rẹ̀ fún tọ́ba tó wá lọ jókòó tó oníbídíà lẹ́yìn ìgbà tó ti mọ̀ fatẹ́kìhì fáyà rẹ̀ o nítorí kóhùn gàgàn oníbídíà ìyàn máa jókòó tó oníbídíà àbí kóhùn gàgàn oníbídíà al-mas'alatu ar-rabi'atu. عشرة بعد المئة وإذا سمعت رجل تأتيه بالأثر فلا يريده ويريد القرآن فلا تشك أنه الرجل قد استوى على الزندقة فقم من عند من عنده من عنده ودع أري ọ̀rọ̀ ti Michael lélẹ́yìn Michael òru tó o bá rí yẹn kan tààtìhì bíi asàf tó o sọ fún bá ti wọ́n yóò rí ìdílé kọ́ra tó ní kùránì lòún fẹ́ ọ̀la tẹ̀sọ́kà má sì yè méjì rárá ana ìwúrọ́ júlù pé nìyẹn arákùnrin kan ni tó ti pé ọdẹ ìtawá alázandà kọ́tù olùgbòdì ni kò lẹ́sìn fọ́ọ̀kùnrin mi náà ń dè é tó o bá jókòó ti tẹ̀lẹ̀ tètè sáré dìde wọ̀dà àwùgbò lọ́dọ̀ rẹ o kọ́ kó bá lórí pé ìṣesí àwọn àfáà súnẹ̀ bẹ́ẹ̀ ni kẹ́ bá ti wádìí dìbẹ́ yẹn tẹ́nì kẹ́ bá ti ta kó báyìí àwọn àbá ọgbọ̀n sọ wọn nù wọ́n dìde ni wọ́n máa ní ah zèdíìkù zèdíìkù wọ́n máa gbọ́n sọ ní wọlé lọ zèdíìkù zèdíìkù tí a olùmọ̀dìlẹ́ ni yìí awádé sì fún ọlọ́wọ́n ọba zèdíìkù ń dé òwe dé ìwọlé rẹ̀ ni. bí irú owó Michael ro kí lè yẹn ń gbọ́ nu wá sí Michael ro kí ni ń sọ ẹni tí ń takò sunna ẹni ń takò Islam. kéèyàn ti dé lọ́dọ̀ ẹ̀ ní kéèyàn ti pa pàṣẹ nítorí pé zindin ọlọ́lọ́ òyìn ẹni pé kò tẹ̀ kọ́tọ́ ọ̀sọ́ fọlọ́hún bẹ́ ọ̀sọ́ pé kò tẹ̀lé ọlọ́lọ́ ẹni tọ́lọ̀ rẹ̀ sọ̀rọ̀ jù lé. alimọ̀sálàtò lùkọ́ mi sátá aṣọra ta bá tàbá àdàlmíà yẹ kó lè ní mọ́n bàbá hàrì. wàhálàm ànàlẹ́ àwọn àkúndà àwọn ìyá ìtọ́jú ìlà sẹ́yìn وأردوها وأكثرها الرافضة فإنهم يريدون الناس على التحصيل والزنجة àlàyé karùnléní àdọ́fà lọ́mọ yìí pé ìfẹ́ ẹnu tá a pè ní bídíà yẹn gbogbo ẹ̀ pátá ni ọ̀dà yóò máa pè yẹn lọ síbi ìmọ̀ abára ni o èyí tó wá burú jù nínú bídíà tó dẹ̀ ìsọnidìgè fèrè jù òun náà ní ọ̀rọ̀ kí yẹn ṣàtakò ìjà ńlá ti àwọn ẹ̀sìn ti ìtàjọ́ náà ó lè sọ yẹn ní kébé àti àìsízàl àìsízàl kátàkùrù yín ọlọ́run inú nǹkan àbí kí wọ́n sọ pé ọlọ́run á rí tóbi náà ká bá dá ọlọ́run òye sọba sí ìròyìn rárá wọ́n lè jẹ́ àmìyà ìròyìn ọlọ́run kátàkùrù fáyín náà mi gbogbo àwọn ẹni tá a kà ìwà pátákà ní kúkúrú wọn tóbi jù wọ́n ń fẹ́ ká ọlọ́run ọba gbọ́dúndé wọ́n sì fẹ́ ká dẹni tí ó gbòdì nípa ọlọ́run ọba ni téèyàn ní gba tọlọ́run tí ọkọ̀ tọlọ́run yẹn yẹn torí bẹ́ẹ̀ kíyẹn sọ̀ra fún yìí sábà máa ń fàjà ni yóò sì pèpè lọ síbi ìmá gbógun tirẹ̀ ni ìmá sára ẹni ní dàtí alimasalatu asaadisata ashrata ba'da miya. wàhálà annahu ma tanawala ahadan min ashabi rasulillahi sallallahu alaihi wa sallam wàhálà annahu. إنما أراد محمد صلى الله عليه وسلم وقد آداه في قبره وإذا ظهر لك من الإنسان شيء من البدع فاهدره فإن الذي يخفى عنك أكثر مما أظهر فإذا وإذا رأيت رجلا رجل الطريق والفجر فاسق فاجر صلب المحاصي ظالم وهو من أهل السنة فاذهبوا واجلس معه فإنه ليس تدور مع bá ń yọwọ́ àlàyé ka karùndínní kẹrìndínní ọgọ́fà one sixteen alimọ́n barbahari ni lọ́mọ ìwọ́dọ̀ ẹni yóò ti bá ń tọwọ́ bọ sàábì òjíṣẹ́ ọlọ́run ọba lára ń sọ̀tọ̀kùsọ̀ ọba wọn pé nìyẹn gẹ́gẹ́ lọ́fẹ́ bàjẹ́ o ẹni tí ń ba jẹ́ fẹ́ o. pẹ̀lú bó ti ń ta àbùkù sàbí yẹn ní àdá òfin kọ́bùrì ó ti kóṣù tá a bá níbi inú sàárì rẹ̀ tó bá wá hẹ̀ sí kan mínà lè da àdádálẹ̀ fà dárí sọ́ra fún ọ nítorí pé mo fẹ́ nìyẹn fi pamọ́ fún ọ dèyí lọ rí yẹn kẹtí lánàá lẹsẹ alábòsí tó sì já lòsùn náà ó lè bá ẹgbọ́rọ̀ yẹn lẹ́ẹ̀kan sí tó o bá rí yẹn kan òrìnrìn dáadáa òkì ni ẹlẹ́sẹ̀ ni ni ṣùgbọ́n náà ahlẹ̀ sùnà ẹ ìyẹn ni pé o dúró òsínú ẹni tí yẹn lọ ẹni tí ń takùkùn sáré òsínú ẹni tí ti ń àwọn àti ọba ń fi ṣùgbọ́n lẹ́sẹ̀ ni alábòsí ni fàtàbù bàárẹ̀ ojókòtì fàyínàwó látẹ̀dúró ká máa fi yàtọ̀ ẹ̀sẹ̀ rẹ̀ yóò lè kó sùn tábà ọ̀ sùmọ́tò bá rí yẹn kẹ́tí ń jọ́sìn ó tún gbìyànjú nù jọ́sìn kódà ó tún ṣe zúdù ó tún ń ṣiṣẹ́ ìjọsìn ní fi ń ṣiṣẹ́ sùmọ́ ni ọwọ́ àná ti máa ń fún sàbẹ̀ máa ń tún kẹlẹ̀bẹ̀ síbi sàárẹ̀ àwọn abákiri ẹ̀rí ìròyìn ọlọ́wọ́n bá máa ń takò ẹ́ bákan náà gbogbo nǹkan tí ẹni tó bá jẹ́ mú mi ní ti ń dẹ́sẹ̀ yóò pè ní kéferì yẹn yẹn pé yóò gbèrè sínú náà tó bá mọ̀rú ẹ̀ mọ̀ fọ́ọ̀lù àtẹ̀jìlẹ̀ sì máa má jókòó tì má dẹ̀ gbọ́rọ̀ ẹ̀ kódà àwọn gbọ́dọ̀ rìn pẹ̀lú ẹ̀ lójú ọ̀nà àfààní ẹ̀rù ń bà mí ọkàn mi ọ̀bá lẹ̀ ọkàn mi ọ̀bá lẹ̀ kọ́ máa jà sí ìfọ̀ padà parẹ́ pẹ̀lú ẹ̀ tó bá ṣe lájọ́ rìn nìkan náà. وقع يونس بن عبادة ابنه وقد خرج من عند شوية هوى فقال يا بني يا بني يا بني من أين خرجت؟ قال من عند عمرو بن عبد بن عبيد قال يا بني لأن أراك خرجت من بين بيت خمسة أحب إلي من أن أراك خرجت من بيت فلان وفلان وعن وأن تلقي الله الزاني الشارفه قائنا أحب أحب إلي من أن تلقاه بقول أو هواه. ẹ wo Yunus nínú àwọn ẹni ìṣáájú gbọ́dọ̀ ọbẹ yìí ó rí oníbídí àkẹjọ ọ wá ní mo pè wọ ọmọ mi àná ń bò ń lọdọ náà ọbẹ oníbídí ọ wá ní náà ọmọ mi kí n rí ọkọ jáde nílé ẹni tí a lè yẹn ni bí ẹni tí àlámọ̀rí rẹ̀ lójú nǹkan gbà lérò ni pé aládàlú tó yẹ pé bí ṣe ń ṣe di ní ṣe dáadáa kọjáde ńlé rẹ̀ àhábò ìláyà mo nífẹ̀ẹ́ sí ju kọjáde nílé ẹni kọjáde lọ́dọ̀ rẹ̀ yẹn lọ àní kí n rí ọ lẹ́nu tí ó jẹ́ aṣẹ́wó àbí tí ó jólé tí ó jó ń jàǹbá mo nífẹ̀ẹ́ sí ju kí kí n pàdé rẹ̀ pẹ̀lú gbólóhùn àwọn onífẹ̀ẹ́ lọ ọmọ àtọ̀rọ̀ onífẹ̀ẹ́ lọ jáde kò túmọ̀ ife sì rẹ̀ dà kò túmọ̀ kó lè dà ṣùgbọ́n tó fẹ́ kó yé wa ni pé àlìmàṣíyàtò àkọ́kú mílíọ̀nùmídà ẹ̀jẹ̀ ó dẹ̀ tó fúyẹ́ ju kí ni lọ ju àdáda lẹ̀ lọ lásọ̀rọ̀ àbá dáadáa lẹ̀ ọ ẹ̀yà ní parí. tọ́ wọ́n ní tí wọ́n ní ọlọ́mọ ni pé Yunus ó ti màmọ́ dájú wípé kàkà ń sábò àlèpé lọ́kùnrin àlèpé lóbìnrin àdàlú. o lè sọmọ rẹ̀ nù kó níbi ẹ̀sìn tó ṣùgbọ́n o lè ju ọmọ rẹ̀ nù pé orí irun tí wọ́n bí àwa sí ni náà láti fẹ́ kí wọ́n náà fọmọ ó ya àwa sọ ọlọ́run ọba nínú sísá ìmọ̀re à ń wò ó súnmọ́ pẹ̀lú àánú ọlọ́run lọ́sẹ̀ tí ń bọ̀ الأول الثاني الثالث الرابع الخامس السادس الأول Thank you. bákan náà tí ó dáa tó ń tún ẹni tí ó bá ṣẹlẹ̀ láti ní ìlú ní ti àwọn àwọn olóṣèlú lórí agbára ní ìgbìmọ̀ tó ń fi ìgbìmọ̀ ọjọ́ ìdílé agbọ́dọ̀ tó máa kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀. náà nípa tó ní ti yàní ó sì náà sì kò sí kò wọ́n náà sì fi tẹ̀sán wá. mọ̀ ń sàsọ́lẹ̀ fún wa àti fara mi náà ká bẹ̀rù nípa àwọn wa. ṣe hadithi ṣe méjì lọ wá lórí ká ti pẹ̀rẹ́pẹ̀rẹ́ pẹ̀lú. ọ̀yẹ̀kìtìnà àmọ́ wípé ṣé kí wà bẹ́ẹ̀ nìyẹn nígbà a sọ wa ní Sudan àwọn àbá àwọn ọ̀gá náà ti ọlọ́sẹ̀ méjì. òun lọ́lọ́run ló ń sábà bí táwa fi kó nínú àwọn ní jàmàrà nígbà yẹn. wọ́n wá kẹ̀dí mú ní wọ́n ní ṣe ìrọ́ta rẹ̀ fún wa láti kí ni tùmí nínú náà wọ́n ti yọ ṣe wípé gbọ́dọ̀ kọ́ gbọ́dọ̀ rẹ̀ dáadáa ní àwọn àhàdìsì tó wá nípa ọ̀rọ̀ wàhálà. alóhùn mọ iye pàtẹ́ńtéèjì tí taláṣẹ rẹ̀ kẹrin. kódà ń bẹ́ẹ̀ ní àwọn mí inú ẹ̀ yìí pé kódà wà lọ dọ́ra bá wà á wà á mọ́ọ̀lẹ̀ ni lórí dáadáa kó gba dúkìá kó dẹ̀ tó máa jù ní bàrá àdìbáyé wọ́n alẹ́ lè pe ẹ máa gbọ́ ẹ̀dẹ̀ máa tẹ̀ lálàtẹ̀ wàyẹn sọ̀rọ̀mí la aleikum halasi kódà kó ṣe pé ọmọ Ethiopia ọmọ dúdú ló di aláṣẹ lórí ẹ tẹ̀lé lórí ẹ bá lẹ tẹ̀lé kà á nara àtàwọn jẹ̀díbà lórí rẹ̀ dà gẹ́gẹ́ bí dàbídù tó ti gbógbó ẹ báyìí lè kẹ́jẹ́ ẹ má sọ pé kẹ̀jẹ́ fílẹ̀ ẹ tẹ̀lé ẹni sùúrù pẹ̀lú ẹ torí tó bá bínú lọ́jọ́ yìí yá bọ́rọ̀ aláṣẹṣe rí ni a gbọ́dọ̀ ti pẹ̀lẹ́ kájẹ̀ má gbàgbé pé ìtafà aláṣẹ kìí ṣe ìmú wọn lábẹ́ àti ìṣìṣẹ́ wọn má sọ̀rọ̀ wọn láì dábẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa ò sí ìkú lábẹ́ kìíní ẹ̀ ọlọ́run kó ṣàkóso wa. ẹ̀rì pa sọ̀rọ̀ arákùnrin kan níjọ́ kan asọ́gbà mi báyìí pé ẹni ẹni láyé òun ò jẹ́ tún kún wọn níbi pípa aláṣẹ mọ́ wọn à ṣé ọ wà níbi pípa Usman ni wọn ó ní torí pé ńgbà tí wọ́n ń sọ̀rọ̀ pé òkúmọ́nù sáìdá báyìí ọ̀sáìdá báyìí òun náà sọ fọ́sáìdá báyìí. wọ́n fìyà pé nù kẹ́tọ́ ti pé àwọn aláṣẹ wa tí wọn ò jẹ́ amórí bọ́m̀bẹ̀ òun là ìdá wọn tí wọ́n ń ṣe afẹ́ ilé má ró mẹ́ agbọ́dọ̀ tún sọ̀rọ̀ alábàlà yẹn náà. ó yẹ pé àwa ti fẹ́rẹ́ sí àwọn afáàjì oyè wáyé pé àlùmíńbàrò àlàníjà kéèyàn gorí mímbàrì kọ́ máa sọ̀rọ̀ aláṣẹ láì da èèyàn ń brokásì ni èèyàn ń pariwo ni o èèyàn ń pariwo ni o ẹni ọba rí nǹkan lára aláṣẹ rẹ̀ tí ò tẹ́ lọ́rùn tó rí pé nǹkan yẹn ọ̀dà kó pè é sí kọ̀rọ̀ tó bá gbọ́ kọ̀bí àwọn ní àìmọ̀ tí ó gbọ́ ó ti jí ti wá láǹfààní wọ́n máa fáwọn èèyàn míì tí ó lè máa bá sọ̀rọ̀ láàrin àdúgbò wọn so bí tọ̀rọ̀ ta láṣẹ ṣe rí ni. náà. náà. dáhùn. ń ṣe òkú pé àwọn kòkó ń sí àwọn ẹ̀kọ́ náà ní ọ̀rọ̀ àti àwọn kọ̀ọ̀dá ìdí nà àwọn ọ̀gbìn bẹ́ẹ̀ ẹ̀rọ ìgbọ́ ẹ̀yìn bí ìdí ti máa ń yí ìrọ̀lẹ́ bẹ́ẹ̀ agbọ́gbọ́dọ̀ dáadáa ọlọ́run kí ilé kẹ̀mí ìjọ ẹ̀rọ gbé ní máa ń yàrá àdúgbò ẹ̀sọ́ ọdún sẹ́gbẹ́ náà ti ṣe ta alájọ káàkiri àdúgbò náà máa ń fi wọn láì máa. táàbù légbè ìdáàbù. ọ̀gbìn yẹn lọ́pọ̀ nínú ilé kí ti ń àwọn. Ah, ní pípí àsìkò oorun yẹn tó ń ṣẹlẹ̀ ó ti kọjá ìyẹn lè bá wọn sùn mọ̀ ọ́ bó ti yẹ láti jọra ìjọba ṣùgbọ́n lọ́ba ṣe yí pásíkò òjì ìtò èèyàn lè bá wọn sùn. ẹ bá rí i pé yóò dá ẹ̀gbọ́n rẹ níyé lẹ̀ ẹ kírun yín níbi ìjọba wa kí wọ́n kẹ̀ dídí yín dáadáa láì kí wọ́n béèrè pé kí ló dé nígbà tá a ti sásìkò nǹkan. torí àwọn kẹ̀kẹ́ ń bẹ tá a máa ń ṣe o a gbọ́dọ̀ ṣe àṣe o èyí tí wọ́n ké lásìkò yẹn á sì lọ àwọn alákọ̀ọ́kọ́ ní mọ́sálásí ọ̀rọ̀ ni òye dada ṣùgbọ́n èyí tí wọ́n ké lásìkò yẹn ẹ̀ kí níbi tí wọ́n ti rí pẹ́ẹ́kì kí ló sì dé nígbà tá a ní kẹ́ ọba

ṣé wọ́n sì rí nítòótọ́. kíláàdé tí o ṣe ṣe pé nǹkan mi wọ́n rí. ẹ tún tábà àwọn ẹ tábà àwọn èmi ọgbà rẹ ọ tó lóun dá nípa fájírù ọjọ́ kò sí wàhálà kankan ń dá àwọn ọmọ afájúrú ọba ti yọ bí wọn bẹ wọ five minutes yìí kí ni ó change o. ọmọ ọ ọmọ ọ kọlọ́wọ́n ọba kọ́sà ni wa nínú àlàyé fájúrò ni pé tọ́bẹ̀ èsì yọ yọ máa ń sáré ni ìmọ̀ ń sáré ni kò sí yọ máa change lọ ìwọn bá wí yẹn ìwọn tẹ́lẹ̀ fèrè pé kò rí bẹ́ẹ̀ nìyẹn láì láì pé kò rú àbí kìnnìkan mọ́ ìjọ ọjọ́ ó lè pé àwọn kọ́ni ká má rí láì lórí káńtẹ́ lórí rírì yẹn bóyá káwa tá a bá tún máa ń ṣiṣẹ́ yẹn ká tún lọ ká tún fi wá tó bá yà nǹkan mi sọ lórí ẹ̀ sọ́dọ̀ nǹkan tàbí. kí ni ń bá yín lẹ́yìn àbí? bísí OK，再。 ní de ṣe báǹtù lọ́rùn ẹ̀ ẹjẹ́ àlọ́ wáṣẹ́ o kódà mo tún rẹ́díò kẹ́ńgbà tá a lọ títí àwọn ọmọ ìyá kan wà nǹkan ní dákọ̀ wọn nínú àwọn ní jàmbá àtàríta ni wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ tí wọ́n fìrùn mọ́lẹ̀ tí wọ́n máa ìdòkòtò wọlẹ̀ irú nǹkan báyìí torí ṣe sí àwọn oníjàmbá nìyẹn lẹ́sẹ̀kẹsẹ̀ gẹ́gẹ́ bí ẹni rẹ̀ ṣe wí wọ́n kárí ṣiṣẹ́ lórí ẹ̀ àwọn ṣiṣẹ́ lórí ẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ wọn oníṣẹ́ oṣù ni wọ́n tí wọ́n ń owó oṣù wọ́n bá fẹ́ àwọn sẹ́yìn láàrin ara wọn ọ̀pin wọ́n wá ti ní nǹkan tí wọ́n yọ lórí owó oṣù kálukú tọ́ba ti dóṣooṣù ó ti ní mo ti kálukú ọlọ́ọ̀bùkù pé ìrẹsì iye báyìí ẹ̀wà iye báyìí ní ìlérò kan fi ìpá sí títí títí ní gbogbo oṣooṣù téèyàn bá ti ń gbowó báà náà ti gbọ́dọ̀ ṣe tálákà ti pọ̀ jù láàrin wa àti nísàlẹ̀ má máa rẹni tí ò ní ní á máa rí ṣùgbọ́n kó ṣe pé náà sábàbò òun là fẹ́ ìjọlẹ̀ àti tìjú rẹ̀ gbé ń lọ sún adé bẹ́ẹ̀ ẹ dákun ẹja ẹsẹ lórí ọ̀rọ̀ lẹ́gbọ́n tí wọ́n sọ yìí fáwọn ẹgbẹ́ bíi irú ẹja yẹn náà lèyẹn fẹ́ máa tà àbí nǹkan míì lẹ́yìn pé mo padà wò pé kásí sọ́ọ̀bù ilé oúnjẹ èmi ti máa ń sọ léyìn tipẹ́ tí ìbá mi kọ́rọ̀ tiwa mọ́ alihamudulila àwa táwa ń sọ̀rọ̀ là á kọ́kọ́ lò torí kìí ṣe pé ẹnìkan ọ̀sẹ̀ máa sọ pé ṣé wọn náà lò àwa làwa kọ́kọ́ lò àwa náà ní ti ń fi sí ọwọ́ jẹun alihamdulilayi pé àwa láti kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ ń bí báyìí ọ̀gbájúmọ̀ láwùjọ yìí pé kí wọ́n sọ pé àfa lèèyàn yẹn máa jókòó kọ́ máa retí kówó lè àwọn aláwọ̀kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ pé ó yẹ kéèyàn ní kọ̀ǹpútà tí wọ́n máa tẹ̀ lórí agbé ńgbà tá a jókòó nígbà tá a wà lọ́hùn pé ẹgbẹ́ ò ńlá ń lọ léyìí o kéèyàn bá ní jẹjẹkújẹ bó láti di o jẹ́mi ò fojú sí kọ̀ǹpútà àwọn èkejì mi náà fojú sọ̀rọ̀ àtún fóònù ṣe ẹlòmínà ìfojú sọ̀rọ̀ nǹkan mi alihamudulilayi ìkọ̀kẹ́ náà ọlọ́kọ̀kọ̀ ti ní í ṣe ọwọ́ náà. àwọn àmì ìnẹ̀ tábà tún fẹ́ẹ́ tajà tábà nídìí àtìsáǹtì lágbára ọlọ́run á kì í sáwọn ọmọ ya wọ́n rìn wá lọ́wọ́ irú afẹ́ máa ta súùtì èmi nímọ̀ ń tí wọ́n mọ̀ ń parẹ́ dáadáa torí bẹ́ẹ̀ wọ́n bí mi a máa ta súùtì ni a máa ta jingọ́ọ̀mù ni bisikíìtì ẹ́fírìtì ń bẹ́ẹ̀ wọ́n bí mi sí mẹ́mọ́ ó sì yé mi dáadáa mọ́ mọ́ ànímọ̀ràn tá a lè fún tọ̀ tọ́ba fẹ́ ṣe àwọn èèyàn tó sì máa àti ṣẹ̀ wa tọkọ́lọ́ wọn bá a lè kẹ́ lákòóso àná wa ẹ̀dá kan jẹ́ àyè padà ó sì yóò ṣe ẹ̀sùn gbòòdù lára wa wọ́n má jà sí pé nígbà tá a bá sọ pa mẹ́lọ̀ tọrọ omi wọ́n máa wò wá ẹ́ ike bó ẹ wo bí wọ́n ti á ti arí ọ̀hún náà wọ́n máa wo bàtà wọ́n wọ aṣọ wọ́n wo gbogbo ẹ̀ kọ́lọ́ wọn bá a lákòóso wa ṣe. torí ẹgbọ́ ẹgbọ́ o láàrin ara wa báyìí náà ọ̀sẹ́ni tí ó ní fọmọ ẹlẹ́ fún ọ̀lẹ́ o láàrin wa ẹ lórí èmi ti ń sọ̀rọ̀ bọ́wọ́ ń bá dàgbà bá lọ́wọ́ ọba níṣẹ́ lọ́wọ́ sọ pé ẹ ẹ lọ ní sùúrù nẹ. ẹ yóò wí mo ju bẹ́ẹ̀ náà ẹ ṣe lábúrú rárá bí tí mọ́ tọkọlọ àwọn balẹ̀ kẹlẹ́ afọ́fà. Number four, number four. Number five. Alẹ́ sọ̀rọ̀. Lọ. Nà. Nà. ọlọ́ọ̀lọ́gùn. ìbéèrè fòró àní wọ́n béèrè yìí o Wọn ní obìnrin tí ń sì há tọmú àwọ̀ ọ̀dà ṣùgbọ́n obìnrin tí ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí ní dà lára ẹ̀ tọkọ̀ tí ò yìí gbogbo ní mẹsìn ní ti mẹsìn sẹ̀ tiẹ̀ bóòlù obìnrin yìí ṣe máa máa kírun tọ́pọ̀ ẹ̀ sì máa dọ́dọ̀ ẹ̀ wọ́n wá fún lóbìnrin yìí àtọ́fà ló ṣe ó lóògùn ní ó yóògùn kóyún má dò àbí ju àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àkọ́kọ́ ní yọ́ọ́ máa wá foríjì ọlọ́run lórí ògùn tó lò bẹ́ẹ̀ ọlọ́run ọba ẹ̀rẹ̀kẹ́ ọlọ́run padà foríjì tẹ́wárí ọ̀rọ̀ nípa ẹ̀jẹ̀ tí ń dà lára ẹ̀ lóòrèkóòrè kò sí wàhálà ẹ̀jẹ̀ haid ìwọ̀n tá a dámọ̀ ni wọ́n ní máa ń dúdú ó dẹ̀ lóoru tọ́ba ti já sí wípé kò dúdú kò sí lóorùn mọ́ ó di ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dá láwọn àsìkò yẹn yóò máa kírun tẹ̀jẹ̀tẹ̀jẹ̀ akọ rẹ̀ ó sì máa fún mọ́ kí lọ́rọ̀ táwọn afáà wí lórí ẹ̀ àwọn afáà ní lópin ìgbà tó já sí wípé yóò kírun tẹ̀jẹ̀tẹ̀jẹ̀ ajá sí rẹ̀ ni wípé wọ́n fẹ́ kẹ́ nìyẹn máa wẹ̀ fúnra méjì méjì yẹn ni pé àyè látàlá ń sáré kọ́wọ́ tó kí yóò sì máa jẹ́ pọ̀ mọ́gárí àti sáì kọ́wọ́ ẹ̀kọ́ tó kí ni o àṣùbá kọ́wọ́ ẹ̀kọ́ tó kí yóò máa jẹ́ pọ̀ wà là kó ti kọ́ máa sàlọ̀ lábú gbogbo òun fẹ́ fi kí ni o fẹ́ kí ìwé súnà ni o tí ó gbà ládá lórí ẹ tó bá lè máa wẹ̀ fún mi ó lè máa sọ̀rọ̀ àlá ní gbogbo àsìkò. èèyàn máa tún ṣe ọ̀dà yẹn fi lẹ̀ lọ. ẹ̀wọ̀n kọ́ wà nù hadithi pé mùsùlùmí tó rò fọ́mọ́ àwọn èèyàn dẹ̀ tó sùn lórí ìta wọn jẹ́ ní bá fún lọ. yẹn sì á máa bá a sọ̀rọ̀. jọ̀ní bíi díà oníbí yóò ní kàn kẹ́kẹ́ díẹ̀. náà tó. ẹ ò fi ìpẹ́ sílẹ̀ náà. tẹ́ ẹ bá ti mọ̀ pé bí ẹgbẹ́ ṣeré kọ́ bá tún un lẹ́yìn ẹ̀. Ah! torí ẹni tí bí ẹgbẹ́ ṣeré ẹni yẹn ṣe ti àwọn ẹni mi lọ́ọ́ ẹ̀ tó ṣe pọ́lọ́ nìkan lónìí àtà ṣírìkù fi lẹ́yìn dáadáa adé fi robo bíyà iṣẹ́ bọ́ nínú rírẹ ni ọlọ́run ọba nìyẹn ànẹ́bí dẹ̀ fi rinlẹ̀ yìí pé tóun ànẹ́bí gan bá mú tó pamọ́ ní orí òun ọ̀bá pa ànẹ́bí lóun ọ̀wọ́ ẹni ẹ̀ lóun wọn kúfúrú dẹ̀ ni débi pé hadith wáyé pé sẹ́ni tọ́lọ̀ wá nígbà rẹ̀ lèyẹn fẹ́ máa lọ́dún lẹ́yìn rẹ̀ àdìsí wáyé pé ẹni ọba ọyẹlẹ wò tí yẹn kẹ gbọ́rọ̀ lẹ́ni tọ́yẹ lẹ́nu ẹni tọ́yẹ lẹ̀ wò fún yẹn lásán ọlọ́run nígbà rẹ̀ yẹn ogójì ọjọ́. mo kí yàtọ̀ mo kí ìdàgbà lérò bí ẹni tí ń fi sìgá mo kí ni ẹni tí ń fi ọwọ́ sẹ yàwó yàwó lọ́yàn mo kí ni ẹni tí máa ń fi ògógóró sí lẹ́ẹ̀kọ̀ọ̀kan mo kí ni àbẹ́ntí ń parọ́ àbẹ́ntí ń ṣèké ṣùgbọ́n ẹni tí fi èèpẹ́ ṣeré kéde kò kí ọ ẹkọ ọtí ẹ yàtọ̀. kúkúrò ní ẹ kúkúrò ní ọ̀gbìnà báyìí káàdì ọ̀gbẹ̀rẹ̀. ọ̀yìn náà.